Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Ibadan kini so Fresh FM Nibadan lawa. Fresh FM la wa ń gbọ́. Fresh FM la wa ń gbọ́. àmì Fresh FM la wa ń tẹ́tí sí Fresh FM la wa ń gbọ́. àwọn ìròyìn àjàbalẹ̀ tó tún gbẹnu tán Fresh FM la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ìtàn akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń eh, gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. Eh. one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala Fresh FM. kájíjọ́gbọ́ Ajaabale lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ kò ṣe bomi la kò dẹ̀ ṣe ta mi sí. Ògidì Ajaabale ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ Ajaabale lórí Fresh FM. ṣẹ̀fẹ̀ àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. bá ti ya ọ̀rẹ́ o. ti yéégún nù bó bá sì ti yéégún ọya ọ̀rẹ́ náà lò sọ́ya ọ. ọya mi. èdè ìlú àwọn èèyàn wa kan ìwọ ló péré tó kò lọ́nà ló jẹ́ ọpẹ́. èmi ọpẹ́ o èmi ah, ọpẹ́ o ah, rárá o máa gbọ́ wọ́n ní bó ti ya ọ̀rẹ́ ọya eégún hmm. bó bá ya eégún ọya ọ̀rẹ́ nù mm-hmm. àmọ́ ní àwọn èdè ìlú wa kan hmm. tí nígbà tí wọ́n bá fẹ́ pé ọkọ káàbọ̀ wọ́n ní ọya hmm. o. <laughs> Ah, kálukú abèdè eh, tiẹ̀ lẹ́nu ìdálù ìṣèlú ìdálù ìṣèlú eh, ẹ̀dọ́ sẹ̀sẹ̀ dídẹ́ ní ọ̀yà ọ̀ ọ̀yà ọ̀ káyẹyẹ nílẹ̀ eh, yorùbá hmm. iná ni ẹ ti sọ hmm. mọ́tọ́ bá ṣe pé ìbàdàn kí wọ́n wá dé hmm. kọ́jú wá fàdéhùn sago mẹ́jọ àbọ̀ kí wọ́n á ní ọ̀yà ọ̀ sọ pé ó ti mọ́tọ́gbọ́n kí wọ́n bá bùkún pé ah, ọmọ pẹ́ díẹ̀ irony nù <laughs> ọmọ pẹ́ díẹ̀ nínú wo ọ̀yà ọ̀ ó sì yà ọ̀ ọ̀yà ọ̀ àkótí ènìyàn fi ó sì yà ọkùn ká ọya o tùmọ̀ lọ́dọ̀ mi kan rárá o wọ́n kí ọ káàbọ̀ nù. Ah, akẹ́yìn náà káàbọ̀ pọ̀ yá yín o láti darapọ̀ mọ́ wa. ìwọ ni o kí rẹ lórí ajá balẹ̀ ni o kí rẹ káàbọ̀. ìmí náà kí náà pọ̀ káàbọ̀ báyìí. ìmí pa tó ti jẹ jẹ ara àsìkò mi ọmọ kí ọmọ mọ́sá wọ̀ ni pé ọmọkùnrin mọ̀ lẹ́mìí kọ ọlọmọ sàn láràárọ̀ kò síbi tọgbà kan wọn fẹẹ gbèdé ní ìsìn omi lẹrọ ẹ omi lẹrọ ẹ omi lẹrọ ẹ kó sì jẹ omi tó omi gbóná wò lásìkò yìí o ah, omi <laughs> gbóná lè gbọ́dọ̀ máa lò ah. tí heat bá pọ̀ ẹ mú mi gbóná ni. a ah, mọ fọ. tẹ bá mú omi tútù wàhálà lèyàn tó ń dá sára rẹ. mọ fọ o ó fi dókítà ọ̀n fàìsàn mi lọ ní àṣìírí. dókítà mhm. ẹyìn ẹyìn kí ni wọ́n ti ń pe akọkọlùkọkọ àbíjàwara ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó tún jẹ́ ah, agbẹjọ́rò Fẹ́mi falana. Falana ni o sọ pé ẹ̀yin Yorùbá lẹsìn mọ sọ pé falana gbọ́ tiẹ̀ ah, kí ló bí òwe òun náà Fálànà gbọ́ tiẹ̀. a ah, máa gbọ́ ìtàn tó rọ̀ mọ́ ọ̀pọ̀ tààrà ẹni là ń bọ̀ ṣàlàyé mọ fàlàyé rẹ bàbá bóyá bàbá ṣe tán. ọ̀fẹ́ sọ mi ti dé ẹ mọ̀ jẹ́ǹde ni èló lọ́ọ́ sọ fún mi. Ah. Ah. iṣẹ́ ìlú ló ń ṣe kí ni pírọ́blẹ́mù ẹ kí ni pírọ́blẹ́mù ẹ náà fàlànà gbọ́ tiẹ̀ o fàlànà gbọ́ tiẹ̀ o. ìtàn ńlá lọ́rọ̀ mọ́. fàlànà ni kẹ́nìkan kan mọ̀ bá ń sọ fàlànà gbọ́ tiẹ̀ lásìkò yìí fàlànà ó sọ̀rọ̀ ó sì fàlà sí lábẹ́ ó ní èmi ò sọ̀rọ̀ nílànà akékaka sétí ọlọ́rọ̀ èmi á máa sọ̀rọ̀ síjọba ni o èmi ò ní dákẹ́ o létí ìjọba o títí orílẹ̀-èdè nàìjíríà ó fi sinmi èmi ò máa sọ̀rọ̀ sétí àwọn aláṣẹ ni ọ̀rọ̀ tọ́mi létí jẹ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ayayaya nínú ìwé náà wọ́n sì kọ́nọ́kọ́ sí. irọ́ inú ewé ni ewé náà ni sọ hmm. ọmọ pé igi ni ìwé táǹkà yìí. ẹ mọ mọ ah. igi ló di ìwé. E, e, bí bàtà ọmọ lọ́wọ́ yìí ó hù nú oko. ẹ ló bí látijọ́ ojú ewé. ojú ewé eh, hmm. eh, ojú ewé ni eh, igi ló de ewé <laughs> ewé ló di ìwé orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọn ọmọ àwọn ọmọ wa ó yẹ kí wọ́n mọ̀ béèrè béèrè pé bébà tẹ̀ ń ká wọ́n ti ń kó bébà wa gan inú oko igi àwọn igi ńláńlá ni wọ́n rẹ́ tí wọ́n jọ lúbúlúbú tí wọ́n wà nà fẹ́lẹ́fẹ́lẹ́ lódì tí wọ́n lódì bébà o lódì bébà ní ìsìn lódì bébà o ẹlòmíràn ni ẹgbẹ́ mọ́mì ìsàsó bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yẹn <laughs> iṣu iṣu òṣò lókè àyàfi já lókè <laughs> gbẹrẹ oh gbẹrẹ fútu ni ní máa ń sọ lókè. àwọn nǹkan yẹn dàbẹ́ pé kò fi bẹ́ẹ̀ sí lárọ̀ọ́wọ́tó àwọn ọmọ wọn ọ̀gán ní ẹ̀ mọ́ kò ní jẹ́ kí wọ́n lóye bẹ̀rẹ̀ fúùtù tí wọ́n sọ yìí nìyẹn wọ́n ti rẹ̀ dànù ní oko bọ́ọ̀ bá mú méjì péré tí wọ́n bá bọ́ gbé báyìí hmm. tí wọ́n bá gbẹ́ hmm. tẹ́ gbé sí wọ́n ti gbé kinní rẹ̀ dé. ẹ bá bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ ṣe o ẹ tọ́lá ò jìnnà o <laughs> kí n problem ẹ náà. wọ́n ti mọ̀ pé ẹni ìyanu láti gbé oyún ó kú ó kú kinní ta ló àmọ̀ kí n problem omi lẹ̀rọ ẹ̀ ṣé ìdúró ṣé àmọ́ bá ní tan káfa ní tan ya ni ah. kí n ṣe wọ́n ṣe ẹran mẹ́ran kí kankan kan pa ọmọ tí kọ́sẹ́ ti mú kọ́kọ́rọ́ tá a fi gbé kẹ́tù lọ. wọ́n ah, ṣe bẹ́ẹ̀ o if na place stop am o. tí mo ò dé láìpẹ́ tí a bá ti dé ó mú mi gbóná. èyí <laughs> sọ fún ọ pé omi lè rọ ẹ. o ní ìwọlọ na yóò sàbí kí làwọn kan tó wà lójú ìwé. nǹkan bẹ́ẹ̀ nù wé ìròyìn o hmm. sultan sọ̀rọ̀ ó ní orí àgbẹ̀ẹ̀tù tó lè bú gbàmù lójijì ó ní nàìjíríà jókòó lé lórí òun. keg of gunpowder. kí ló dé tí sultan fi sọ̀rọ̀ ẹ̀. english. ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ebi ń pa wọ́n inú sì ń bí wọ́n. a sì ti sì pẹ̀sìpẹ̀sì wọn ó ti sú wọn wọn ò gbọ́ mọ́ wọ́n ti gé wọn létí lọ àṣàkẹ́ ló sọ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ àwọn kan náà tó sọ yìí pé awíwíwíwí ẹ gbọ́ tó bá fi yíwọ́ bọ́jà bá fi tú pàtẹ́pàtẹ́ ní ó kù ń bẹ́ o ẹgbẹ́ kan ló sọ ẹ tètè wá nǹkan ṣe sí bí ìlú ṣe ń lọ yìí ó ń le kókó pọ́ o ah. ara sì ti fẹ́ mọ́ kọ́ ọ́ ah. bákan náà ẹgbẹ́ àwọn agbẹjọ́rò wọn sọ fún Tinubu wípé ẹ̀ka ètò ààbò nǹkan ti yíwọ́ mẹ́ ẹ wá ń tẹ̀sẹ̀ sí ibẹ̀ náà hmm. bákan náà bẹ́ẹ̀ bá ti ń gbọ́ pa tẹ́bi ẹ̀gbọ́n pa bẹ́ẹ̀ mi ó ṣe dè. Ah, wa ṣé èèyàn ò ní lọ yọjú sí ọ nípínlẹ̀ Ògùn báyìí eh. ìròyìn ayọ̀ kan olùgbòròpa láti ìpínlẹ̀ Ògùn gómìnà Abíọ́dún ti ya àbàtẹ five billion naira sílẹ̀ láti mójútó wàhálà ibi tí ń pa àwọn èèyàn ní ìpínlẹ̀ Ògùn wọ́n fẹ́ fi takú ẹ̀yìn ìyàn ilé ìtọ́ fẹ́ wáyé báyìí tó ti ń wáyé takọ̀ takọ̀ tẹ́ ẹ̀ mọ́ wíhùn a fẹ́ a fẹ́ ya owó báyìí sọ́tọ̀ láti fi takọ̀ kínní kankan kan <laughs> bó o lẹ́ ṣe takọ̀ ẹ̀ tí ó ṣe tákù dọ́dọ̀ àwọn èèyàn tó yẹ kówó yọ dọ́dọ̀ wọn. tí ò ní jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àtàwọn tó wà ní ìjọba náà rí. ó ní ah, jẹ́rí nítorí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ rí ẹ mọ̀ pé àní doubting Thomas àwọn ah, nǹkan tó ti ṣẹlẹ̀ rí <laughs> táwa náà ṣe tún fún un. inú ìrírí la ti ń tọ́kì. ni pé àgbọ̀ táwọn tó fẹ́ ṣàkóso wọn ni a fẹ́ gbé owó tàbí abẹ́rẹ́ láti tackle eh, nǹkan báyìí kò wá ní ṣe tackle mọ́ ìní wọ́n ló fẹ́ kó nípínlẹ̀ ọ̀yọ́ tó ń sáré lọ sí. iye mo ní mo fẹ́ yọjú sílé. tó tó àwọn olóòkọ ti pé. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n ní ẹ bá gbé rẹ́jísítà jáde èmi láàrin àná wọ́n sọ pé wọ́n ta kú ẹ̀ eh. òní ìwé gbé rẹ́jísítà jáde. <laughs> five billion ó kọ ti ya pé. ó lò ti pé. báwo lẹ ṣe ń ṣe báyìí if na place stop am o. Eh. wàhálà ìfún ọ lówó ọkọ̀. n kì í lọ sí polókan. ǹjẹ́ lọ já ọ sí ọ ok mo sàn. Mm. màá wá jọ ẹ lójú màá jọ ẹ tí n bá dé màá mèsì. ìgbà òbí lè jọ lójú pé kọ́ ọmọ lọ <laughs> torí pé bó ṣe lọ lọ́ọ́ bọ̀. ọ̀rọ̀ ẹ ò fọ ọ̀rọ̀ ẹ ò fọ ni o mú mi ronú because wọ́n sọ pé three hundred million tó takú. máa gbọ́ tiwa náà tó wàá gbọ́ ń pèlè ọ̀yọ́ ẹ wò làbúrò tó lọ kó tiẹ̀ bá ti wọn lóhùn <laughs> wọ́n takú tiẹ̀ fáwa náà níbí yìí wọ́n bá takú ẹ̀. ẹ ìpínlẹ̀ ọ̀yọ́ náà tiẹ̀ Eh, lábẹ́ gómìnà Ṣèyí Mákindé ń bá wọn náà gbé owó láti fi takú. wọ́n sì ń takú ẹ̀ lọ́wọ́ eh, lábẹ́ sefa. sefa yes so ọlọ́run wa ṣe eh, transparency wà lọ́dọ̀ tí a wọ́n gbé o kọ sínú ìwé ìròyìn báyìí náà. ọlọ́run sì tún ṣe atún ní ọ̀yàkà bí ẹ bá gbóhùn kankan wọ́n yàkà fọ́ létí ni. wọ́n yàkà gba lójú yóò yàkà EFCC Ọ̀yọ́ yóò yàkà gba ojú ẹ̀yìn ìyàkà òfin ni. àkàrà tí kò jẹ́ wọ́n bá ní mọ́ nìkan wá látijọ́ ìná. ẹyìn àwọn. tá a ti yàkà gbọ́ no uh, ní àbàtẹ last year okay. november uh, ní eh. ministry of land and housing eh. wọ́n ní ẹnìkan pé ó gba owó kọ̀tọ́ àbí ó kówó kan jẹ ẹnìkan sọ ọ̀yà kàmú ọ̀yà kàmú nígbà tó ń dijọ́ kan báyìí náà. ṣé o sì play bá game bẹ́ẹ̀ o. ní ìrọ̀pọ̀ jẹ́ bẹ́ẹ̀ àmọ́ mo ti rí àbàtẹ èèyàn méjì àbí mẹ́ta tí ọ̀yà kà ti wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ ni iṣẹ́ okay yà lọ tajà kí ni problem ẹ. irọ́ kèsì èmi ò ní sọ̀rọ̀ kankan àìsí sọ̀rọ̀ nǹkan àìsí sọ̀rọ̀ nǹkan sọ̀rọ̀ wà gbọ̀nrí gbọ̀nrí. ọwọ́ pé mo ní sọ̀rọ̀ nǹkan ní dọ̀làmù. problem ẹ ni problem mi. <laughs> my friend leave me alone. my friend no call me your friend yà lọ tajà. ajá balẹ̀. àbárẹ́ni bala ọ̀la kìíyá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lé tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o kò mà sọ ohun tọ́lọ́run mi mo lè ṣe lásìkò rẹ̀. agbára kan wà tí kì í bá tì tó ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́ta mẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain united with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. olùgbàlejò ni pastor mrs v o fàjẹ́mísìn. join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso gómìnà ṣèyí mágede ń ṣàmúṣe àwọn ìlérí tó ṣe fáwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ìgbàyé gbádùn èyí ló mú kí ìjọba tí kì í yẹ àdéhùn ó sọ ojú ọ̀nà challenge odò ọ̀nà eléwé títí dọ̀fídé ẹlẹ́bù àpáta di oníbejì ìdí rẹ̀ o tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi ń pe tolórí tẹlẹ́mù síbi ayẹyẹ ṣíṣí ojú ọ̀nà tó lọ láti challenge di odò ọ̀nà eléwé tó fi dé ẹlẹ́bù àpáta lọ́jọ́ jímọ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún yìí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lájùlọ ṣèyí mákindé yóò ṣí ojú ọ̀nà ọ̀hún níbi tí ọ̀mọ̀wé peter ndúbísì mbà tó jẹ́ gómìnà ìpínlẹ̀ enugu estate tó wà lójú ìpínlẹ̀ Abẹ́òkúta ni ètò ṣíṣe ojú ọ̀nà ọ̀hún yóò ti wáyé ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ẹtúyẹ́yá ẹtúyẹ̀yà jáde láti ṣùgbà gómìnà olóríire tó máyédẹrùn fún ti kéré ti kéré ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ṣe gan-an ni ọ̀jọ̀gbọ́n Daoud Sangodoyin kọmíṣánná fọ́rọ̀ iṣẹ́ òde nípínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti bí ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di pípẹ́ ó kún fún ìdọ̀tí ó rí àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ́rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì event management àníkẹ́ ké síbi ìnáwó bá fẹ́ ju kẹ̀kẹ́kẹ́ ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì jẹgbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà ní tàgbàlagbà ń bẹ̀ event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o wọ́n wà ní amúní golden estate olóńdé ńbàdàn àbíkẹ́ pè wọ́n zero eight zero three three seven six four seven one four olamide and co renters and event management àwọn gangan ní mú pàtí ẹ̀ ní ní dùn. bẹ̀bẹ̀ oru sára fadi ni mo tún ti dé Fresh FM one oh five point nine iná ní òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀ lọ́la náà bí mo hàn mọ́ ìlàlíyà máa mọ̀ inshallah ìlàlíyà máa mọ̀ inshallah àwa tá à ń tẹ̀lé ti òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní fresh FM ilé orin music house challenge Ìbàdàn tàbí kẹ́ zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmàm inshallah ọlọ́run ọláyẹmí ọmọ ilé dúbàrẹ́ ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára Ọláyẹmí ọmọ Ẹlẹ́dùmarè nọ́mbà wán. tó máa wọlé Ìbàdàn lakọ̀tù. látọ̀rí ọkẹ́ ibùdó Jésù. gbogbo ẹ̀yin ará tólùgbẹ́ ìjókòdó. àti gbogbo agbègbè ẹ̀. ẹ̀yin lẹ́rìí ìyanu yìí kan. pẹ̀lú ìsọjí Father's Great Holy Ghost Revival and Miracle. ọlọ́jọ́ bẹ̀rẹ̀ gbàkọ̀. tí a gbàgbọ́ rí ẹni. let there be light. ọjọ́ Tuesday February twenty. títí di Thursday February twenty two. bẹ̀rẹ̀ látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́ sí àgọ́ mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan. Friday February twenty night of evidence. àṣálẹ́ ìfihàn rí. látàgọ́ mẹ́wàá àṣálẹ́. níbi tí ìmọ̀lẹ́ àṣẹ ìyanu yóò ti bá a ti ṣe agbára. nínú nínú ayé oníkojúkọ ènìyàn ní gbàgede pápá ìṣeré home for handicapped children field ní kọjá wa head office tó wà ní ìjókòó àgbẹ̀tẹ̀ poli road nìbàdàn ìwọ náà wàá pàdé ọlọ́run ìgbọ́ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmọ́dé number one ọkọ̀ fẹ́ máa wà láti àwọn ibi wọ̀nyí miracle city ladojukọ liberty stadium òkèàdó nìbàdàn givers house àkọ́ọ̀tìlọ̀ odòna àpáta tí ẹ lọ yẹ sínú mọ́nàtọ̀ ẹ̀yẹ ti lálùpẹ̀ rùmú lórí fídì tọkọtaya zero nine zero forty five forty five fifty two eighty six the same Jesus. Jesus. Be your busy to buy engineering company. àǹfààní ńlá tí leléyìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tíná mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ mayor KK Global Engineering Company tó wà ní MKK multi-purpose building agara odò ẹja new garage area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn lónìí lẹ grace estate tó wà ládébáyọ̀ area lọ local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní mega promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ ní grace estate ní five hundred thousand naira pẹ̀lú ẹ̀bùn. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three báńjọ̀nù ló mu po kò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo pẹtrol tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yínkínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbàtẹ́pọ̀ àtafẹ́fẹ́ gáàsì ń lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ọgbọ̀n fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ìbàdàn north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé o dájú. ọlá lorúkọ mi ṣùgbọ́n láti ìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí mo tún wá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè rírà lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára bó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí ẹ wo ọ̀rẹ́ kẹ́yìn náà ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. tí o bá fẹ́ kí bá a kúrò lára rẹ̀ má lọ sọ sí. ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> o ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà tẹ̀mí dókítà àti lumifantrin bí ọ̀rẹ́ mi zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gba kúrò ní bí ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó o fi tó wa létí kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ tí ara rẹ kò bá yá lẹ́yìn mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló falùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà number twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares tó bá rìn lọ́kùnkùn kò lè mọ afọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yé ìlú ìbàdàn pọ̀. charity eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tẹ́ ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó ní lílo rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ojú yìí. fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó yẹ ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ ẹ̀ làmí ẹ̀. ó ti yá o sátidé agbára gbogbo sátidé kẹta nínú oṣù ní mountain top ọlọ́run ìpè prophet olúfẹ́mi òní lónìí yóò wá gba oore ọ̀fẹ́ láti di ńlá. islamic rẹ̀. lákòrí sátidé agbára tó ṣùkejì lọ́jọ́ sátidé seventeen february ọlọ́run aláàyè. láyé wòlíì olúfẹ́mi òní. ọ̀sẹ̀ tó fẹ́ bá gbogbo ẹ̀mí gbèdéke jẹ́ lórí oníkùtìkù èèyàn. látàgọ́ mẹ́fà àbọ̀dájí six thirty am kùtìkùtì. ní ọlọ́run yóò ti máa fa àwọn èèyàn sókè. tí ó sì máa yí ìtàn wọn padà. lábẹ́ orí ọ̀fẹ́. gbogbo táyé ti rò ọ́pẹ́lẹ́ lórí. àṣà ìbúgbòrò fẹ́ balẹ̀ ọ̀. ìwọ sátì máa bọ̀ lọ́jọ́ sátọ́dẹ̀ seventeen february. látàgọ́ mẹ́fà àbọ̀dájí. ní ọlọ́run aláàyè láyé àwọn ìránṣẹ́. nínú ọ̀rọ̀ àti ọ̀pọ̀ olórin ẹ̀mí gásùtù. yóò ti máa rìnrìn agbára. prọfẹ̀tì olúfẹ́mi òní mi. wọ́n máa ṣiṣẹ́ ìrìnsẹ́ lórúkọ Jésù iṣẹ́ àmì àtìyánu ojúkorojú á máa ṣe. gbogbo ẹ̀ ní CAC mọ́tẹ́ntọ́ prayer ministry tó wà ní NTC compound leaf road ìyàgànkú Ìbàdàn sátidé agbára ti February pẹ̀lú orí ọ̀fẹ́ wàá dín ńlá lórúkọ Jésù. ọ̀rẹ́ wa ọkẹ́ ìjánu ni. nkẹjá sí ọbẹ̀ jáde ni. Ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ̀ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ̀ gan-an hmm. ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortune bite bọ́ sàndé bread ìtọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ èyíkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹ́mu kí adùn mílíkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ́tì jáde kò sí léròjà búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà Tìjání Adéjùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road Ìlọrin nípínlẹ̀ Kwara àti lẹ́yìn arch camp olódó Ìbàdàn wọ́n tún wà lóńdó road Àkúrẹ́ àti ní dagbolu Ìkírun road Òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ni kò máa béèrè fún ní gbogbo ìgbà ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sá ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá Ayẹ́wá. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú You Fit Fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé ìrìn ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. a great opportunity site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. alágbára alágbára ó yá agbára mi ó yá agbára tẹ̀lé. ẹ̀mí olórun yóò torí agbára náà pàdé máa jẹ̀mú yẹn. nínú ìjọ àtọ̀lọ́ sítì. Gospel Grace Ministry. Àkórí tí Ọlọ́run fún ìránṣẹ́. Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́. Unstoppable great power. Agbára ńlá tí o ṣe dádúró. Ìwọ náà darapọ̀ láti Wednesday twenty first February to Friday twenty third. Láti gba agbára Ọlọ́run àlàyé láti rìn. Láti sáré àti láti fò. Débi tí Ọlọ́run ti máa lọ apọ́sítù. Kẹ́lẹ́ Mọ̀lúkáyọ̀dé. Pásítọ̀ Sábà Dékagun. Àwọn olórí ẹ̀mí ìlà ìjà Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ọ̀pẹ olùtọ́kùn. Ọdún Tìmọ̀rá Yọ̀niọ́lá. Òkìkí Jésù. BBO. Love City Choir. Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́ gba gbogbo èèyàn lálejò. ọjọ́ wednesday twenty first february feast of power ní láago méje òwúrọ̀. thursday twenty second praise the name of láago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán. ọjọ́ friday the great grace night látàgọ́ mẹ́wàá àṣálẹ́ gbogbo ẹ̀. nínú ìjọ àdàlọ́ city gospel grace ministry ma alilea of akérèfọ́ street meridian bus stop àpáta ìbàdàn is going to be powerful. be there bójú bá kojú àlàmọ́ tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun o ògùn yorùbájígán yìí tó ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọkàyọ làálà a ti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday láago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbàkó la ó fìjọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan náramárama wọ gbogbo ibi kù lágbo òṣèlú àtijọba tó ẹ máwọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀ wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje àṣálẹ́ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o kọ́ba ìdùmarè tó ti ń gbà faládìgún mọ́ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbà kan bọ̀ kan ná fòlòlò fọ̀ ń gọ lẹ́yìn òun ní iṣẹ́ fà lórí ètò bí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn ò sọ ní ragaraga fi tú yányán ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn yóò tún balẹ̀ gíga gíga láago márùn-ún Friday ẹ kú ojú lọ́nà o music promoters association of nigeria mupan pẹ̀lú àjọṣepọ̀ aritom hotel and pool pàtẹ àjọ àyájọ́ olólùfẹ́ valentine dance ìtarawa níbi táwọn olórin bíi alhaja suliatu eku akara ayata fuji fẹ́mi bọ́gà nurudeen alówólé alápàlà ó ti máa dàlùjọ bolẹ̀ aritom hotel and pool lẹ́yìn ilé epo sao falana challenge nìbàdàn làlùjọ tó kí pápá ó ti máa wáyé friday ọjọ́ kẹrìndínlógún oṣù kejì february sixteen twenty twenty four ní kí gbogbo onífàájì ènìyàn ó máa bọ̀ wá sí gbàgede aritom hotel and pool láti wá jayé orí wọn aago méjì ọ̀sán lètò ó ti bẹ̀rẹ̀ títí dàfẹ́ mọ́jú ọjọ́ kejì kẹlẹ́lẹ́ ọ̀fẹ́ ni gbogbo ènìyàn ó wọlé ohun jíjẹ àti mímu tó tutù dódó máa wà lówó tí ò gajara lọ gbogbo afẹ́lẹ́lẹ́ onífàájì ẹgbẹ́ mupan àti aritom hotel ló ń pè yín pé kẹ́ ẹ máa bọ̀ wá jayé tó pinrin lọ́jọ́ friday sixteen february fún àlàyé ẹ pè gómìnà ẹgbẹ́ mupan nípínlẹ̀ ọ̀yọ́ bàmíjẹ́ sórí ago zero eight one six four four two three six nine six a ó máa retí yín o olùkéde alhaji akeem iṣẹ́ kọ́ lówó ajá balẹ̀. débẹ̀ bẹ́ẹ̀ ni. a ti wà ń bẹ̀. ìgbóhùn <clears throat> ẹgbóhùn sókè. bàbá èyí pọ̀. ìgbọ́. bàbá èyí pọ̀. <laughs> ẹyọ ọmọ ìgbàlà. <laughs> hallelujah abẹ́ lọmọ ni. alọ. <laughs> ayẹyẹyẹ. ok ẹ já lọ sínú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní ẹ mọ̀ bá a ti ṣe wípé àìkú láì jìyà kẹfẹ́ rí o ẹ wò ó bí ọwọ́ wa bá fi tẹ ìwé ìròyìn. àìkọ́ láìka àìkọ́ láìka o mm. àìka lẹ́yìn ò sì ní gbọ́ mo mọ̀ pé ẹ̀yin ti dúró kalẹ̀ mm. ẹ fẹ́ gbọ́n tá a fẹ́ sọ jáde mm-hmm. lóòrọ̀ tí ò ní mm-hmm. iṣẹ́ wa ni òwò wa ni o ọ̀pọ̀pọ̀ àwọn ìwé ìròyìn tó jáde lóòrọ̀ tòní ọ̀dà bẹ́ẹ̀ pọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń la wọ́n ń fọ̀hún o àwọn èèkàn tẹnu wọn tọrọ wọ́n ti ń fọ̀hún o Sultan Sokoto ọ̀rọ̀ rẹ̀ ènìyàn kọ̀ gbé kà gbangba ìta ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ni wọ́n kọ sí o níbi tí wọ́n gbé àkọlé gbàǹgbà kan tó halẹ̀ tó sọ pé orílẹ̀-èdè nàìjíríà jókòó lérí àgbẹ̀ ẹ̀tù léè tó ṣe tán láti ibú kẹ́m lójijì ìròyìn wa pọn mọ́ ọmọ tó pọ̀ ni pé sọ́tàn fúnra rẹ̀ ló là mọ́lẹ̀ wípé ọmọ nàìjíríà wọ́n ń ké wọ́n yan ebi ń pa wọ́n o inú sì ti ń bí ọmọ nàìjíríà wọ́n wá fa ìròyìn lọ wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ rẹ̀ lójú ìwé kejì ti Nigerian Tribune Sultan ti Sokoto àti alága Northern Traditional Rulers Council Alhaji Muhammad Saad Abubakar náà ni ó sọ̀rọ̀ ní àná tí ṣe ọjọ́ alárúbà wípé ewu ti lúgọ fún Nàìjíríà báyìí orí àgbẹ̀tù ni Nàìjíríà sì jókòó lé ó sọ̀rọ̀ náà jáde nígbà tí wọ́n ń ṣe ìpàdé àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wáyé ní Arewa House ní Kaduna alhaji saad abubakar sultan sokoto ló sọ pé eléyìí kì í ṣe àkókò tá a gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ pamọ́ sí abẹ́ ahọ́n láti sọ fún ara wa olórílẹ̀‐èdè yìí nàìjíríà ti dé ibi tí àwọn èèyàn tí wọ́n ti ń ké tí wọ́n ti ń yán tí ojú ọmọ nàìjíríà sì ti ro kókó ẹ wo ebi ni o inú sì ti ń bí ọmọ nàìjíríà ó ní òun wá wò pé ọmọ yẹn ká tètè sọ àwọn ọ̀rọ̀ yìí síta bọ́yá àwọn tí wọ́n wà lókè àbí wọn ò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ni ó ní ẹ jẹ́ ká sọ òkodoro ọ̀rọ̀ àìwí síbẹ̀ ká kú síbẹ̀ ẹ jẹ́ aṣọ òótọ́ ọ̀rọ̀ fún ara wa o pé àkókò láti máa dọ́ọ̀bù nǹkan nǹkan la wà yìí o a gbọ́dọ̀ tún tara wa jẹ báyìí ká máa gọ lẹ́yìn ìka kan ó ní bí ìgbà tí èèyàn ń tara rẹ̀ jẹ ni ó láti dé ojú ọ̀gẹ́gẹ́rẹ́ báyìí níbi tí àwọn èèyàn wọ́n ti ń pariwo síta ẹ sì mọ̀ ẹni ebi bá ń pa báyìí kò sí ní tí ò lè dánwò ebi ti dé ìbínú sì ti tẹ̀lé báyìí ó sọ ó ní ṣùgbọ́n òun mọ̀ tó sì dànù lójú tàdá pé àwọn èèyàn kan bẹ tó lè bá àwọn èèyàn sọ̀rọ̀ tá a lè bá àwọn èèyàn sọ̀rọ̀ tá a sọ pé ẹ ní sùúrù ẹ wò ó dídùn ní ọ̀sán òsò ó ní àwọn èèyàn kan bẹ tó yẹ pé tí wọ́n bá ti gbọ́ ohun táràlú bá gbọ́ wọn nǹkan ó sì yóò sì lọ sílẹ̀ pẹ̀sẹ̀ ni ó ní àríbẹ̀ nínú àwọn gómìnà àrí nínú àwọn àjọ ọba àlàyé ó lọ́pọ̀lọpọ̀ àwa tá a tún jẹ́ ọba àlàyé nǹkan látúnjẹ olórí àwọn ẹ̀sìn náà bíi tòun tóun jókòó yìí ọlọ́ba lòun òun tó jẹ́ aṣáájú nínú ẹ̀sìn Islam ó nítorí eléyìí o ó ní iṣẹ́ ń bá ẹ ní iwájú àwọn láti lọ rèé bá wọ ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ká fọ ọwọ́ wọn nígbà yà sílẹ̀ báyìí ká sì fún wọn lámì pé à nǹkan ń bọ̀ wá dára nǹkan ń bọ̀ wá dára dídùn ní ọ̀sán oṣù pé àdúrà lẹ́ẹ̀ mọ̀ sí o ẹ mọ̀ ṣàdúrà ẹ mọ̀ ṣàdúrà ẹ mọ̀ ṣàdúrà ní tòru kẹ́ ẹ sọ pé nǹkan tó dáa lẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí wa lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá wá pariwo tẹ́ ẹ bá ládàrú ni o àfọyín gbà yẹn ga ni ẹni wọn bá kàn ní ọmọ nígbà náà ẹ mọ̀jà wulẹ̀ dojú nǹkan kan rú o ó ní ṣùgbọ́n èmi ọmọ sọ fún ìjọba pé ká wá iṣẹ́ fáwọn ọ̀dọ́ tí ò ní iṣẹ́ lọ́wọ́ ó lọ́pọ̀lọpọ̀ wọn lọ́kàn jókòó ó ní ebi ìsìrè kò gbọ́ nǹkan kan bó ní kí n tá jẹ kì í gbọ́ bí gbogbo nǹkan bá tiẹ̀ wá gbọ́ ó lé ọ̀dọ́ léèwé tó jókòó kalẹ̀ tí ọmọ bíi tó fẹ́ mórí lé ẹ ibi ọpọlọ ẹ̀ bá darí rẹ̀ sí tó bá ń pọ́n orí nǹkan jẹ béèyàn bá di lọ́wọ́ yọ kàn ń tàn wọ́n jọ kanra wọn wọ́n jọ mú nǹkan lẹ̀ ó ní mílíọ̀nù gbé mílíọ̀nù pa àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń bẹ wọn ò níṣẹ́ kankan lọ́wọ́ wọn ò ní nǹkan tí wọ́n ń ṣe ẹni tí ó bá ní iṣẹ́ lọ́wọ́ kí ló fẹ́ jẹ bẹ́ẹ̀ bá rẹ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tí bá ń jẹun ẹbí léèrè ó ti ń jègùn mọ́yán ẹgbẹ́ pé ẹni tí ń jẹun yóò bù lẹ́gbẹ̀ẹ́ níjọ́ kan o àwọn tí wọ́n jọ jókòó pẹ̀lú Sultan Sokoto náà ni àrí Emir àti Kano Alhaji Aminu Ado Bayero àti Emir àti Katsina Alhaji Abdulmumin Kabir Sultan wa sọ pé ṣe é rí nǹkan ọ̀rọ̀ gbọ́ Nàìjíríà tá a bá wí o téyìn ọ̀kan ọ̀bá ní fò jáde o àìsí ìwí síbẹ̀ ká kú síbẹ̀ àwa mọ̀ dáadáa tó súnmọ́ orí pé àsúnmọ́ aráàlú ọba la jẹ́ a sì bá lérí ohun gbogbo ni kò sí nǹkan tí ń lọ nínú ìlú táwọn ọ̀gbọ́ wọn ní etí ọba ńlé etí ọba lóko èèyàn ní jẹ́bẹ̀ ṣé bá rìn nígboro aríbójú àwọn èèyàn ṣe rí tí wọn bá kí yín ni wọn fi ń kí yín ọ̀rọ̀ gan jáde dáadáa lẹ́nu àwọn èèyàn ránkà déédéé ránkà ń déédéé tó. Mm ẹjẹ́ aṣọ tòótọ́ ọ̀rọ̀ fún wa ó tún tẹ̀ sí iwájú ó ní nínú ọ̀pọ̀lọpọ̀ pàdé tá à ń ṣe pẹ̀lú àwọn gómìnà gómìnà ní àríwá orílẹ̀-èdè nàìjíríà sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà la ṣe ní Kashim Ibrahim House ó ní ní ìsìn àtún ti bọ́ sí abala míì ní orí ẹ̀ka ìṣàkóso lórílẹ̀-èdè nàìjíríà àwọn gómìnà tuntun wọ́n ti dé yàtọ̀ sáwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti bá wọn sọ̀rọ̀ ẹni ó sì ṣẹ̀ṣẹ̀ dé a bá sọ̀rọ̀ ẹni tí ń lo sáà kejì a wọn sọ̀rọ̀ ẹ̀ wá wò yàtọ̀ sí ebi ẹ wò ó bẹ́ẹ̀ bá sùn kò gbọ́dọ̀ di ojú méjì ní nàìjíríà yìí torí ètò ààbò <coughs> ó ti kọjá sísọ fún wa báyìí àmọ́ nígbàgbọ́ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àìsí ètò ààbò tá a sì mọ̀ wípé ìṣẹ́ ti mú mi orí àwọn aráàlú tán ẹ̀gbọ́n òun ká kọ́kọ́ dojúkọ nù méjèèjì hmm. kò sí ní dáa gbọ́dọ̀ dojúkọ mẹ́ bí ìṣẹ́ bá mú mi orí èèyàn kò sí iṣẹ́ tí wọ́n gbélé lọ tí ò ní fẹ́ ṣe ẹ wò ó ẹ̀já wa nǹkan ṣe sí ni o sọ́ọ̀tà ń sọ̀rọ̀ ilẹ̀ kún díẹ̀ mo bẹ́ẹ̀. o o try ẹ̀mí mo sọ láti ìgbà yìí wá pé gbogbo ohun tí wọ́n ń kọ sínú ìwé ìròyìn hardship eh, economic crisis mm. hunger anger òun mm. eh, náà ni wọ́n tún kọ sí tèmi fẹ́ ka ìbá yìí sí. ọ̀ngà àti hanga jọ ń rìn ni ah, Táíwò Kẹ́hìndé ni ọ̀ngà àti hanga mm, <laughs> Táíwò Kẹ́hìndé ni wọ́n. English APC sọ fún PDP ẹ má máa sọ̀rọ̀ tí ó jẹ́ kí àwọn ọmọ nàìjíríà ó gbójú àágan síjọba o ẹ mọ̀ tẹ́ fẹnu sọ o torí pé ibi gbogbo òun náà láti káàdì alẹ́ o kí nìyẹn túmọ̀ sí ìròyìn rèé <laughs> lẹ́kùnrẹ́rẹ́ àwọn gómìnà inú ẹgbẹ́ APC lábẹ́ àbúradà wọn Progressives Governance Forum wọ́n ní wọ́n ti gba ẹgbẹ́ PDP àtàwọn gómìnà nu PDP nímọ̀ràn pé kí wọ́n dákun nírúfẹ́ àsìkò yìí kí wọ́n mọ tí wọ́n fẹnu sọ kí wọ́n mọ̀ di àsọ̀rọ̀ sọ bótò tí wọ́n mọ̀ fi oríṣiríṣi àwọn gbólóhùn arúnilọ́kàn máa fi ru ọkàn ọmọ Nàìjíríà láti gbójú agan síjọba Tinubu pé kò dá o ntí ò sì dá kò dá kò lóko méjì kò dá náà ni ọmọ jẹ́ ẹgbẹ́ APC àwọn gómìnà APC ló sọ fáwọn gómìnà PDP pé ta ni o mọ̀ wípé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ìsìnwó ìkòròwò ni a gbọ́dọ̀ jọ ṣe é lájùmọ̀ ṣe ká fi yanjú ìpèníjà ọlọ́kan ọ̀jọ̀ kan tí ń dojúkọ nàìjíríà ni mo sì jẹ́ pé nàìjíríà yìí ti gbogbo wa ni a máa jọ ṣe a máa jọ gbé ni kì í ṣe pé àwùjọ àwọn gómìnà kan nú ẹgbẹ́ alátakò wọ́n wàá yọ sí bọ́ńbọ́ wàá máa sọ ọ̀rọ̀ tó lè ru ọkàn ọmọ nàìjíríà dírúkúrú débi pé wọ́n ò fi àmọ́ gbójú agan sí ìjọba lábẹ́ Tinubu hmm? àná òde yìí ti ṣe ọjọ́rùú Wednesday òun náà ni ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ APC chairman fún Progressive Governance Forum ẹni náà ní tún ṣe gómìnà ìpínlẹ̀ Imo Senator Hope Uzodinma Hope ní kí ló dé táwọn gómìnà PDP ń bọ́ ọmọ Nàìjíríà sọ̀rọ̀ hopelessly kí ló dé tí wọ́n fẹ́ máa jẹ́ kọjọ bẹ́ẹ̀ pé Nàìjíríà ò ní rètí mọ́ bẹ́ẹ̀ pé tí a ti ta pàó rárá o kò tí ì le tó bá o sẹ́nitọ̀ Hope Uzodinma tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo ní ìyà tí ń jẹ àì gbogbo bí nǹkan ṣe ń rí ìyà ìgbà díẹ̀ ni ìyà ìgbà díẹ̀ ni tó jẹ́ pé bẹ́kún bá sì pẹ́ dalẹ́ kan láìpẹ́ ayọ̀ ó dé lóòrọ̀ ìbí ààrẹ Bọ́lá Tinubu náà ò sùn kò wo kódà àwọn ọmọ Nàìjíríà gan tẹ́ ẹ fẹ́ jẹ́ kí wọ́n gbójú agan síjọba ẹ̀ àwọn gan mọ̀ pé Tinubu ń sáré lọ́tún sáré lọ́sì láti tètè wá ojútùú sí wàhálà àtẹ̀bí àti wàhálà ọrọ̀ ajé àti wàhálà káràkátà àti wàhálà ètò ààbò eléyìí tí ń dojúkọ nàìjíríà tinubu ó ti ń ṣiṣẹ́ ẹ̀ ṣé ẹ̀yin ọ̀gbọ́n ni pé ẹ lọ fọkàn balẹ̀ dípò kẹ́yìn gómìnà ẹgbẹ́ alátakò pàápàá pdp kẹ́ ẹ mọ̀ sọ fọ́mọ nàìjíríà pé ẹ fọkàn balẹ̀ ẹ wá ń kó ọkàn wọn sókè kódà o kódà o hmm. kò yé orí bẹ́ẹ̀ o ẹgbẹ́ apc àwọn gómìnà wọn òun náà ní rán ẹgbẹ́ People's Democratic Party àtàwọn gómìnà tí ń bẹ̀ ní ọ̀ràn wọn létí wípé kí wọ́n mọ̀ gbàgbé pé odídẹrẹ́ lẹ́yẹ òkun àlùkò lẹ́yẹ ọ̀sà bí wọ́n bá jòǹgbé kí wọ́n mọ̀ jòǹgbé wípé bí Nàìjíríà náà bá padà lana pẹ̀lú ìlànà òwúyẹ́ tí wọ́n fi ń sọ̀rọ̀ yìí ṣé ẹnìkankan ò lè dúró ni fún ìdí èyí kí wọ́n mọ̀ lo ìlànà mọ̀nàfìkì àti àbòsí láti mọ̀ ru ọkàn ọmọ Nàìjíríà sílẹ̀ àbí sókè sí ààrẹ Bọ́lá Tinubu wọ́n ní gbogbo àwọn gómìnà inú PDP tó jẹ́ gbé alátakò yìí náà ń bá wọn jọ wà nù ìgbìmọ̀ tí ń ṣe kò kárí ètò ọrọ̀ ajé Economic Council National Economic Council Nàìjíríà kí ló dé tí wọn ò lè lọ sí ìpàdé níbi ìgbìmọ̀ National Economic Council kí wọn lọ sọ tí wọn sọ sínú ìwé ìròyìn tó a jẹ́ pé ẹ fẹ́ máa kẹ̀yìn aráàlú sí ìjọba Bọ́lá Tinubu èèyàn kì í ṣe bẹ́ẹ̀ o èèyàn kì í ṣe bẹ́ẹ̀ o torí èmi ò mọ̀ ń bẹ́ẹ̀ sọ́njò ní ẹ̀yin ẹgbẹ́ PDP àtẹ̀yin gómìnà PDP ẹni ń tọ́ da ní Bọ́lá Tinubu ṣe nípa yíyọ sọ́bsidì lórí epo kí Nàìjíríà àtọrọ̀ ajé ó lè bá àrò orí mú mi ń bò lẹ́tún wá pàhùndà báyìí tẹ̀tún sọ nǹkan míì ìròyìn yẹn ni pé APC sọ fún PDP ẹ mọ́ kẹ̀yìn ọmọ Nàìjíríà sí Tinubu o kódà o ìròyìn yẹn pé wàá wàá ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard fún tòórọ yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn tó jáde lónìí àti nǹkan tí wọ́n kọ náà ní gbó bí ajá wàá o gẹ́gẹ́ bó ṣe wí náà ni. a ah, eh, mọ̀ fọ́. <clears throat> eléyìí náà tún gbó bí ajá o. ok ok ẹ lè fún wa ní gògóńgò ìdílé eh, <laughs> eh, ìbádé nù. ẹnìkan ipò òun máa gbogbo lẹ́nu. bẹ́ẹ̀ni àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n jọ ń ṣe àjọṣepọ̀ coalition of united political parties cupp lórílẹ̀‐èdè nàìjíríà ó ti pariwo ó sì fẹjú tó tó mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè ni pé ẹnikẹ́ni ọmọ alẹ̀mọ́ káyọ̀dé wa ẹ lè fún wa ní gògóńgò ẹ lè pa action mọ́ wa lára lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo nǹkan rí bó ṣe ń rí báyìí ẹ̀tún ní ká mọ́ lè fọ́n jáde ó tí o kò sí ń tọ́jọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí sínú ìwé ìròyìn Nigerian Tribune ní àárọ̀ tòní wọ́n ní ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé láti mọ̀jẹ̀ kí ọmọ Nàìjíríà kó lè fọhùn bí ìgbà tá a fún ni ní gògóńgò ni ká mọ̀ lè fọhùn síta borí ń ta ní ẹ̀ máa mú mọ́ra ni bí yà ń jẹ yín ẹ̀ máa mú mọ́ra ni wọ́n ní ìgbésẹ̀ tí ìjọba fẹ́ gbé lórí lílo orí ayélujára pé wọ́n fẹ́ wá nǹkan ṣe sí ẹ wò ó bí ìgbà tó yẹ pé ìjọba ń wá ìjàngbọ̀n ni o hmm. wọ́n lè lè sì tako e, ààyè tó gbóǹkàkù láti sọ ohun tó bá fẹ́ lábẹ́ òfin ọdún 1999 freedom of speech lábẹ́ òfin tí à ń lò ní nàìjíríà ẹgbẹ́ CUPP ló sọ̀rọ̀ yìí jáde lánàá nígbà tí comrade Mark Adébáyọ̀ tí òun gbẹnu sọ fún wọn tó fi àtẹ̀jáde kan síta fáwọn oníròyìn láti fèsì lé ọ̀rọ̀ tó jáde látẹnu chief of staff Tinubu eyín right honourable Fẹ́mi Gbajabiamila Gbajabiamila ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn wọ́n ní ìlò náà bá fọ́n tá a jáde lọ́wọ́ sọ pé ṣe é rí o orí ọ̀rọ̀ ayélujára ó ti fẹ́ dìdàkudà mẹ́wàá lọ́wọ́ ní Nàìjíríà á wà nǹkan ṣe sí i ok hmm. bẹ́ẹ̀ni ó sọ̀rọ̀ yìí nígbà tí olórí sojú Tinubu níbi ìfilọ́lẹ̀ ìwé kan ìtọ́wáyé ní Àbújá ètí arákùnrin kan tí ẹ porúkọ ẹ̀ ní Babátúndé Rájí tí òun náà ti ó kọ jáde gẹ́gẹ́ bí ẹ sì sọ wọ́n ní ó bú ẹnu àtẹ́ lù ú pé irú ìgbésẹ̀ wo ni ìjọba ló tún ní lọ́kàn tí wọ́n fẹ́ gbé síta yìí ó ní kí ni irú nǹkan tí wọ́n tún fẹ́ tì sọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ fẹ́ kọ́ ọmọ Nàìjíríà kó tiẹ̀ láǹfààní kọ́ lẹ́tọ̀ọ́ sí nǹkan kan a ní ẹnu ẹnu yà àtúngbọ̀dọ̀ fi sọ̀rọ̀ ta a ní ṣe bọ́rọ̀ ni wọ́n ní ká máa sọ wọ́n ní borí bá sì ń ta ni èèyàn àmọ́ ké o hmm. ẹ fẹ́ kọ́ ọmọ Nàìjíríà kó gbìn orí ìbá àtàwá látàfẹ́ ẹ̀kú hmm. ẹgbẹ́ CUPP ó láwọn ò ní mọ̀ wòran o kí ìjọba wa sọ̀rọ̀ ẹ̀ di kànáńjẹ́gbọ́n mọ́ aráàlú ẹni tí ọ̀rọ̀ ń jẹjẹ ẹni tí ètò ààbò ò sí fún ètò ẹ̀kọ́ ò sí àwọn tó ní ìsàbùkẹ́ lọ́wọ́ wọn ò ní iṣẹ́ ẹ wá gbọ́ ná ká mọ́ tún lè fọ̀hún bí ìgbà tẹ́ ti gba gbogbo ẹ̀tọ́ lórí ọlọ́wọ́ ọmọ nàìjíríà ni ṣé kọ́ ọmọ nàìjíríà kọ́ ọmọ wáyé ni nígbà táyì sí banana republic gẹ́gẹ́ bí ó ṣe ń tẹ̀síwájú wọ́n ló ti bọ́ sí wọ́n ti tà wọ́n ní olóbó wípé ète kan lọ lábẹ́ ìṣàkóso tí ń bẹ́ ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí pé wọn ò ní gbà kí ayélujára kó ṣe é mọ́ lò bọ́mọ nàìjíríà bí wọ́n ṣe ń lò ó ní ẹnu lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní pàápàá bí ìgbà ó pé wọ́n fẹ́ bẹ́gi fún ìwé òfin ọdún 1999 ni èyí ò 1999 constitution lè tọ́gbà ọmọ nàìjíríà láàyè láti sọ̀rọ̀ káyan fanda bó ṣe wù wá ó ní ṣùgbọ́n ó kọ yòówù tó bá òkì wọn ó pè ó ọmọ nàìjíríà náà tún lúgọ àwọn náà rẹkẹ àwọn wòjọba ẹjẹ jọba ó gbégbé kúgbèdé wọn ní bàbá ló ń jẹjẹ tí àlàáfíà ò sí nílùú tí ètò ààbò tún sí pé ká tún fọ̀hún àrẹ̀kẹ́ à ń wò ó ní ìròyìn ń bá dé nínú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí. okay now ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives àwọn asòfin ọgọ́ta nínú ilé asòfin ni wọ́n ti sọ pé àwọn fẹ́ kí nàìjíríà ó padà ṣètò ìjọba onílànà aṣòfin ìsìnwó ìkòròwò ojú ìwé kẹjọ Vanguard òun náà ni ó ti ń ṣe ìbò ìbò parliamentary English àwọn aṣòfin Abọ́ládé ní House of Representatives àbá kan tí wọ́n yiri wò. three hundred and sixty mọ ni wọ́n bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni sixty ibẹ̀ ló. sixty lọ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. níbo ni three hundred yòókù wà. ibi ìbòrò ni. ok àkà àbòrò gangan. ẹ ẹ kó wa méjì ẹ balẹ̀ ibi ìbòrò. <laughs> ah yorùbá yorùbá bà ọgọ́ta nínú àwọn asòfin ọ̀tàlé ní ọ̀ọ́dúnrún ní house of representatives ọgọ́ta nu wọn ni wọ́n ti panupọ̀ pé ìlànà oníjọba àpapọ̀ gbogbogbò presidential system eléyìí tí à ń ṣe yìí ó dàbẹ̀ pé kò fẹ́ mú yẹ́ẹ̀sì bíi parliamentary system o wọ́n ní àbá yìí wọ́n ti kọ́kọ́ yiri rẹ̀ wò ó ti kúrò ní ìyíríwò onípele àkọ́kọ́ first reading ń lọ sí si, yíyíríwò onípele kejì second reading nìyẹn o nínú ọ̀rọ̀ wọn gbà wọ́n ń bá oníròyìn sọ̀rọ̀ àbọ̀bọ̀ ẹni tó gbẹnusọ fún ikọ̀ àwọn ọgọ́ta tí à ń sọ yìí honourable abdul samad dasuki láti sokoto ọmọ ẹgbẹ́ pdp ni ó ní ẹ wò èmi wò ó pé bápá ò bá fi ṣe é sán kàkà lórí mo rò pé kápá wo dà kátà wo ṣe òun náà ní ìlànà ìjọba eléyìí tí ikọ̀ àwọn asòfin ọgọ́ta tí àwọn ń dábàá yìí o ká fi pààrọ̀ ìlànà gbẹ̀tán tí ìjọba àpapọ̀ gbogbogbò tí ń lò àpọ̀jù agbára agunmọ̀gàlè tí ń lò láàrin gbùngbùn ká yí padà o kó di ìlànà asòfin ẹlẹ́kùnjẹkùn ìsìnwó ìkòròwó tí gbogbo wa ó jọ mọ́ mójútó àtètò òfin ṣíṣe àtètò àṣẹ ṣíṣe ó ní nípa bẹ́ẹ̀ ó dàbí pé nàìjíríà ó kónú lọ́bọ̀lọ́bọ̀ eléyìí tí ó wà láti gbà é àwọn asòfin ọgọ́ta yìí láti pàṣẹ ẹni tọ́gbẹ́nu wọn sọ̀rọ̀ ni wọ́n sọ wípé ẹ̀yin náà ẹ wo bí ìlú ṣe rí ní ìsìn ẹ wo bí nàìjíríà ṣe dà kalẹ̀ báyìí tí gbogbo wa àwa máa ń tọkàn mọ́ fún kó wa ẹ wo oúnjẹ ó ti gbówó lórí àwọn tá à ń rà ó ti gbówó lórí ó ní ọ̀rọ̀ tó sì ń ó ti dakú rẹ̀ tẹ̀ ìpèsè nǹkan amúlùdùn infrastructure òun náà ti forí gún bẹ́ẹ̀ náà lẹ̀ka ètò ìlera kò mú yẹ̀sì kankan mọ́ ó ní ẹ̀ wá wo gbogbo ẹ̀ wá kọlu gbogbo ẹ̀ everything is wrong with everything ní abẹ́ ètò ìjọba eléyìí tí à ń ṣe yìí ó ní ẹ wò ó ẹ jẹ́ àpawọ́dà kátàwọ́ ṣe àwọn ọgọ́ta nínú àwọn aṣòfin ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún three sixty ní house of representatives àwọn ni wọ́n sọ̀rọ̀ sínú ìwé ìròyìn gbogbo òwe ìròyìn tó wá jáde lónìí lọ́wọ́ akọ́. ọ̀dà èyí èyí ẹ parliamentary bò ní bò ní o máa rí mm. ẹ̀yin ẹ ṣàmùkọ generation ti tún yóò yé eyín ju àwa lọ. o ti ẹ ti kà parliamentary ń dáa ju presidential lọ eh. bóyá tó fẹ́ gbọ́nù. Eh. ẹ ṣe báwọn operators presidential náà ni ó lọ lọ́lọ́sẹ̀lú parliamentary àbí ṣé a kó èèyàn tuntun bọ́sùn. ìlànà òfin tí ó kó wọn papá mọ́ra ń bẹ tí wọ́n lò ní parliamentary o ò lè mọ jayé falẹ́tẹ̀ ntutọ́ nígbà tí èsì presidential. Hmm. kó o tó di pọ́ tọ́ọ̀bọ̀ owó kan ó láwọn ìlànà tó gbọ́dọ̀ gbé gbà. ìlànà tí ó sì gùn ni. yóò gùn ni àwọn ẹ̀tọ́ tó bá sì wà fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan àbí zone kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹkùn ìjọba ọ̀hún. Hmm. ẹ̀yin lẹ́ẹ̀dọ́gbọ̀n kan mọ̀ náà ìjọba àpapọ̀ wọn ni ọ̀sẹ̀ mọ̀ wojú yín fúnràn lọ́wọ́ sáwà padà mọ yan premier. èsì pé yan wà sí fìlà ẹ wà sí bàbíyá ẹ lọ dí rẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ ẹ lẹ́mọ̀ bó ìjọba àpapọ̀ ìjọba àárín lẹ́mọ̀ bó ní oh, nǹkan jẹ. ìṣàkọọ́lẹ̀ kan ni eh, ẹ̀kọ́ lọ́mọ fún. agbára ìjọba òkè yọ wà fúyẹ́ ju bó ṣe le kankankankan lọ pépé ah. gbogbo ẹ ọrùn ìjọba òkè ni. Oh, eh, ẹ ṣeun ẹ ṣeun bàbá wa. Eh, ẹ àlejò wa <laughs> ẹ ṣeun olóòtú ẹ wo àkà ìròyìn kan láìpẹ́ yìí àmọ́ àkọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Victor òun náà ṣẹ́wọ́ sí à lókè lọ́hùn-ún ìròyìn tí wọ́n kàn àti ńgbà tí ń bá dé òun náà tún máriwo bọnu ni a wá ṣe láàárọ̀ tòní àwọn yẹn ti fọn mú mọ́ ìjọba lọ́wọ́ wọn ní pẹlẹbẹ tinú ọ̀rá èyí ò já jò èyí tí wọ́n fi sọ́nà fún tí wọ́n jó wọn lọ́nà fún mhm. wọn ni ìjọba ìgbésẹ̀ tẹ́ gbé yìí ò kọ̀wé wọlé o bí ìgbà tẹ́ ẹ̀ fẹ́ kí aráàlú ò mí rárá ni. ṣé pẹlẹbẹlẹ fi mí. èmi á mọ̀ anafdac <laughs> náà dáhùn èyí tí ẹ̀ mọ̀ pọ̀ padà ká. NLC TUC wọ́n kérò lẹ́yìn bọ́ta wọ́n lọ rí protest pé n tó tún kù táwọn fi gbẹ́mí ró. ẹ wo ẹ rí ẹ fi gbẹ́mí ró àwọn ò lè jẹ́ ká yí àwọn ọmọ wa àwọn ọmọ kéékèèké ilé ẹ̀kọ́ bàjẹ́ àwọn ọmọ yẹn ti ń ju pẹlẹbẹ sápòrè léèwé nafdac lọ sọ o ah, ah. inú ìròyìn lọ wà mí wà láì. ajá àjọ kà láàárọ̀ yìí ẹjá ń sọ lókè lọ́nà. ajá balẹ̀. màmá wa màmá màmá wa prophetess ruth àrìnládé ọláníran onífádé tipádó kan tó fa yé èṣù àtẹ̀sẹ̀ yìí sílẹ̀ ènìyàn sàn láàyè ọjọ́ tá a bá kú làádèrè ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún twenty twenty three ọjọ́ mọ́lẹ̀ gbàgbé ọjọ́ ńlá ọjọ́ tí abiyamọ àtàtà fẹ́ bí aláyọ̀ àtijọ́ rẹ̀ sílẹ̀ lẹ́ni ọdún mẹ́tàdínláàdọ́rùn eighty seven years prophetess ruth àrìnládé ọláníran onífádé ó fẹ́ràn gbogbo ọmọ rẹ̀ dé góńgó abiyamọ ni lọ́jọ́ kúnlẹ̀ lọ́jọ́ tílé dá ikú ló fagídí wọlé rẹ̀ láìkànlẹ̀ ilẹ̀kùn ìrántí ọdún kan rẹ là ń ṣe lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún twenty twenty four mama maria afún mama engineer ọ̀túnba fẹ́mi onífádé mama pastor fúnmi okunola mama ṣeun onífádé mama bọ́láńlé ọ̀dẹ́yẹmí mama káyọ̀dé onífádé ojú rẹ dára bẹ́ẹ̀ ni ẹ̀yìn rẹ kò bàjẹ́ gbogbo ẹbí ará ọ̀rẹ́ ọmọ ọmọ ọmọ àti ọmọ ọmọ ọmọ àti ìjọ rẹ the land of victory apostolic christ church zone two ìsàlẹ̀ àfà olómi ìbàdàn ló ń ṣèdárò rẹ lọ́jọ́ gbogbo sùn ń re o olùkéde àwọn ọmọ. Prophet Adéyẹmọ president wonderland ní Sọ́gun olúwa gbà mí lọ́wọ́ ogun àdájà gbogbo nǹkan gbẹnu òkè àti mọ́wọ́ lẹ́nu dogun àdúrà lọ́nà àbáyọ o olúwa gbà mí lọ́wọ́ ogun àdájà lágbàdúrà lé lórí ní friday ọ̀sẹ̀ yìí february sixteen twenty twenty four ní christ redemption church wonderland isiaq ajimobi gra tòṣàkì ẹlẹ́bàdàn nínú ìpàdé lálágbára friday katakata lóṣooṣù night of wonder baba apostle of wonder prophet samson lásùnbọ̀ adéyẹmọ wọ́n ti wà full loaded in spirit láti ka gbogbo ogun àdájà lábùkù sínú agbami òkun ní friday ọ̀sẹ̀ yìí àfàìdébẹ̀lẹ̀ ríyanu o ẹ pàdé àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọn ò tẹ́ríba fún báàlì pásítọ̀ ef adéòkè pásítọ̀ emu adeleke iná bíi àrá kẹrù gbogbo òkùnkùn ó sì jóná láúláú ìpàdé àkọ́kọ́ aago mẹ́jọ òwúrọ̀ friday ọ̀sẹ̀ yìí kátó kẹlu agbami ìṣòro night of wonder bẹ̀rẹ̀ laago mẹ́wàá àṣálẹ́ apọ̀tù prophet samson lásùnbọ̀ adéyẹmọ lólùgbàlejò ní friday ọ̀sẹ̀ yìí ẹ wọkọ̀ akíyalé láti ọjọ́ ẹ sọ̀kalẹ̀ ní isiaq ajumabi gra tó ti sọ̀gùn rọ́ńbàdàn ẹ ó ti rí pátákó àjúwe wonderland níbẹ̀ tẹlifon zero zero three seven four three three eight nine eight. gbogbo èèyàn ẹ wá bọ́ lọ́wọ́ ogun àdájá ó yẹ jẹ́ ká yọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Ìwó road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate ti Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. olúwa dára olúwa kẹrìndínlógún tí àánú ti ń ṣiṣẹ́ ìgbàlá. ìwòsàn ìgbẹ́dídé ní csc orí òkè àánú nínú pàdé májẹ̀mú alágbára yẹn. mercy was again sixteenth anniversary. god of nigeria. làkúrí tí ọlọ́run pásítọ̀ ṣayàwó alárìíjẹ́ bí ọmọ wòlíì. ọlọ́run ṣe tó fẹ́ dìde ìgbẹ́nijà fún ọ. afẹ́jà ọgbà lọ́wọ́ agbára nínú náírà pẹ̀lú àánú. ẹ̀mí ọlọ́run fẹ́ bẹ orílẹ̀-èdè yìí kọjá pẹ̀lú àánú láti monday nineteen ní friday twenty third february. ọlọ́run máa lo pásítọ̀ gs dada apostol tó ti ó pé gabriel olórí ẹ̀mí màmá bọ́lá rẹ̀ adukẹ́gò bbo elizabeth voka fẹ́sì wọn ṣe yé masquire bàbá orí òkè prophet moses aládé olú jb muhammed sure alábòjútó orí òkè pásítọ̀ ìsáyà owó aládé jb ọmọ wòlíì muhammed sure sẹlẹ̀kọ́ jésù láti monday nineteen the friday twenty third february wákàtí àdúrà mẹ́jọ láàárọ̀ ìṣòro lásàlẹ̀ láti ọjọ́ tàbí ẹ̀mẹ́dì ọdún ìṣòkùn ni ẹ máa bọ̀ cac brahman ten of mercy orí òkè ànúlẹ̀ dẹ́yẹn zero eight zero two eight two nine five nine nine eight aláwù panápaná paná tí ọ̀tá ń dá lórí ayé. alihamudulilayi àjọ̀dún fantastic tìjọ mùsùlùmí onímọ̀lẹ̀ kéré ṣẹ́rí sọ́fẹ́ sẹ́ńtà wọlé dẹ́. gbàǹkọ̀gbì agbára ńlá ti jáde jàdálù àlá yóò máa sọ̀ kalẹ̀ nínú àdúrà lọ́jọ́ mẹ́ta panápaná prayer conference. azikiri aṣẹ́ta ó ń pẹ̀lú àsàlátù má jìyàmọ́. nínú panápaná prayer conference tọdún ìta pàkórí ẹ̀ ní. power over power and the divine light of Allah. bẹ́ẹ̀ni àdúrà agbára tó jagbára lọ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú azikiri ìlìkúbúrà. nínú sáwìà nírọ̀lẹ́ jímọ̀ yìí. táwọn ọ̀dọ́ wa ó sì máa tẹ́rígba làsámi oríyọmí. láago mẹ́wàá àárọ̀ ọjọ́ sátidé ní liberty stadium òkè àdó ìbàdàn ìbàdàn àṣekágbàdàn ọjọ́ sunday ní city sawia bàbá wa alimurusidi master doctor rtb akínbíyì àtàwọn wàlíì la márààrún ní aláwọ̀ yóò lò láti fún ọ ní ìtúsílẹ̀ ìṣẹ́gun àtọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ gbogbo come on let's go to sufi center friday laago mẹ́rin ìrọ̀lẹ́ saturday laago mẹ́wàá àárọ̀ àti sunday laago mẹ́wàá òwúrọ̀ february sixteen seventeen and eighteen twenty twenty four nínú city sawia gbọ̀ngàn wíbẹ̀ jẹ́bẹ̀ tàwọn sufi number thirteen sufi West. scout camp challenge ìbàdàn power over power aláwọ̀ ní panápaná ajá balẹ̀. mo máa sọ kínní kan fún pé ní nàìjíríà eh. bí etí bá gbọ́ àlọ́ kì í sábà gbọ́ àbọ̀ ah. ní bí ọdún bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn hmm. wọ́n gbé kinní kan jáde pé if you see something say something wọ́n fi encourage whistle blower pé tọ́ ọ bá ti rí nǹkan kan tọ́ ọ bá ti sọ báyìí hmm. tá a sì rí pé pàápàá àwọn jankoríko hmm. tí wọ́n bá jí owó ìlú gbé tọ́ ọ bá ti lè blow dáadáa tó blow ìblokúblo ó níye tọ́ gbà kankan níbo lọ̀rọ̀ whistleblower àdédúró ah, nàìjíríà. àwọn tí wọ́n blow tí wọ́n wo ìblòbló wọn wọ́n padà forí kó jábè ni tó kálukú wá sí ẹgbẹ́ méjèèjì. ṣé táwọn kan bẹ tó blow ìblòkúblò ni. Ah, hmm, n máa ń dún kòkò mọ <laughs> ẹ̀mí ah. àbí ńgbà tẹ́ ń tó blow ẹ̀ fún àwọn agbófọ́ba tí wọ́n wá ní wà ẹ̀rí rẹ̀ o ẹ̀rí rẹ̀ o fìdímọ́lẹ̀. ẹnìkan ń lo ẹ̀wọ̀n ìwọ lọ tẹ́wọ́ gba owó àwọn tó jẹjẹkújẹ tí wọ́n jọ pọnpọn kó pọn lánàá. ẹ wọ́n mọ wọ ọ̀ràn. o ní jọ gbáyé wọ́n mọ̀ wọ́ràn ní kálukú ọmọ nàìjíríà ní wọ́n bá búlò mọ́ ní wọ́n bá tọwọ́ ọmọ wọn bọ́ sọ. ẹja amúròyìn eléyìí ká ìròyìn ọ ni mo sì ra rẹ. kí ló rò dé bẹ́ẹ̀ ni kí n problem ẹ̀ ná òun ronú lakọlakọ ṣé èso ooru ti ń bẹ́ ń ta yìí. E- e- orunú orunú jẹ́yìn ọmọ ronú lakọlakọ ah, ṣé ah. kí ló ní tí a bá gbà lọ nàìjíríà téèyàn ò lè gbà bọ̀. Ah, Eh, ẹ bí àwọn tí bẹ́ńdì àlọ́ àtàbọ̀. Ah. <laughs> ọ̀dà mọ̀kàn ronú kan ìlókùn na. okay na. so if you see something say, something. something. na. <laughs> now ẹgbẹ́ NLC àti TUC wọ́n ti sọ ọ́ wípé bí ìgbà téèyàn fẹ́ kí aráàlú ó lè gbélé ayé mọ́ ni o bẹ́ẹ̀ bá lọ rèé gbẹ́sẹ̀ lé àwọn pẹlẹbẹ tinú ọ̀rá táwọn ẹ̀ máa mu tọ́jẹ́ ọtí líle ọ̀hún. Hmm bí àjọ tó ń gbógun ti ìlòkulò oògùn olóró àbí èyí tí ń bójútó àwọn oògùn tá à ń lò ká má bàa àmùmúkúmu ká má bàa jẹ̀jẹ̀kújẹ̀ àjọ NAFDAC bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé àwọn pẹlẹbẹ tinú ọ̀rá tó jẹ́ ọtí líle tí àwọn èèyàn ń ta gbòòrò yìí wọ́n ti ṣe àpèjúwe ìgbésẹ̀ náà láti ọ̀dọ̀ NLC àti TUC gẹ́gẹ́ bí èyí tó tako aráàlú o wọ́n ní ìlànà tí ò jẹ́ kí aráàlú kó lè láǹfààní sí ẹ̀tọ́ wọn èyí ló wà nù àtẹ̀jáde kan èyí tí wọ́n fi síta nígbà tí NLC chairman ní ìpínlẹ̀ Ògùn àti TUC náà ní ìpínlẹ̀ Ògùn bákan náà kọ́mi Adémọ́lá Benko àti Akeem Lasisi tí wọ́n léwájú àwọn èèyàn tó lọ rèé fi ẹ̀hónú hàn níwájú ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti kó àwọn òṣìṣẹ́ ah, food beverages and tobacco senior staff association foptop àti National Union of Food Beverages and Tobacco Employees NOFBE tí wọ́n kó wọn lọ láti lọ́ọ́ fi ẹ̀hónú hàn àwọn tó ń fi ẹ̀hónú hàn yìí ni wọ́n sọ wípé ìkéde táwọn gbọ́ ọ̀hún àwọn kọ́kọ́ fi etí gbọ́nù pé ẹ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àbáwọn ti ń gbọ́ pé wọ́n fẹ́ sọ́dọ̀ òótọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè yọ ọ́ pọ̀nmọ́ jẹ́ kí nǹkan owó mọ́ ọmọ Nàìjíríà lọ́wọ́ ni o lẹ́ka ti ọrọ̀ ajé wọ́n ní kò sì ní jẹ́ kí aráàlú gangan kí aráàlú rí ààyè débi ẹ̀tọ́ wọn wọ́n sọ wípé ìlànà yìí yóò pa àwọn iléeṣẹ́ tọ́jẹ́ ti abẹ́lé tí ń pèsè àwọn nǹkan kọ̀ọ̀kan tọmọ nàìjíríà sì tún wá oúnjẹ òjọ́ ní ibẹ̀ àwọn tó ń fi ẹ̀hónú hàn yìí ni wọ́n gbé pátákó ìléwọ́ lọ́wọ́ tí wọ́n kò rí sísì nǹkan síbẹ̀ pé wọ́n mọ̀ dán wò bẹ́ẹ̀ bá dán wò ẹ̀ẹ́dàn tán o wọ́n wá rìn lọ́wọ́ wọ́ lọ sí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn ti ibẹ̀ ní Abẹ́òkúta nígbà tí ó mọ̀ bá ẹni tí í ṣe alága ilé ìgbìmọ̀ asòfin tí ó mọ̀ bá wọn sọ̀rọ̀ ọ̀rẹ́bù olùdáìsí ẹlẹ́mìdé làásìsì ẹni tí í ṣe tuc chairman ló sọ ọ́ wípé èèyàn tí ó tó bíi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand workers ni wọ́n ó lè dànù kò ní ẹnu iṣẹ́ ní àwọn iléeṣẹ́ tí wọ́n ń pèsè àwọn nǹkan pẹlẹbẹ tìǹú ọ̀rá yìí tó sì jẹ́ pé owó tí ó tó nǹkan bíi eight hundred billion naira tẹ́lómi fi dókò sí iléeṣẹ́ yìí òun náà ni owó òun ó pòórá mọ́ wọn lọ́wọ́ nígbà tó ń tó ń tẹ̀ síwájú ó ní àwọn mọ̀ pé ìlànà tíjọba ń gbé bọ̀ yìí wọ́n mọ̀ mọ̀ gbé láti takò aráàlú ni o anti people policy <clears throat> ni tí wọ́n gbé wáyé o wọ́n lọ́mọ nàìjíríà sì rèé àfẹ́ ìyìn tá a bá sì fẹ́ àfẹ́ náà ni wọ́n ní ebẹ́ ń tọ́ bá wù ẹni ó ọtí ẹni ọtí líle kọ̀ dá a lọ́nà ọ̀fun wọn ò fọ́ọ̀sì ẹnì kankan pé kọ́ wá mú náà mhm. drinking of alcohol wọ́n ní is a choice wọ́n ní bọ́ ọ bá fẹ́ mú mú tọ́ ọ bá mú fi lọ́rùn lẹ̀ ìwọ tó o mú tó o sì fi àwọn èèyàn lọ́rùn lẹ̀ kí ló dé o tẹ́ ẹ sọ pé káwọn èèyàn tí wọ́n ń pèsè jáde báyìí tọ́jú pé ọ̀nà oúnjẹ òòjọ́ wọn ni tẹ́ ẹ fẹ́ dí wọn lọ́nà rẹ̀ èyí ọ̀bọ fi mu o wọ́n ni yọ́ọ́ da wàhálà lẹ̀ ní ìgboro pàápàá àwọn òṣìṣẹ́ tí wọ́n ó lè dànù láwọn iléeṣẹ́ títí ń pèsè àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tẹ́ ẹ̀ mọ̀ pé ńbẹ̀ làwọn náà ti wọ́n oúnjẹ òòjọ́ wọn tí wọ́n ju mílíọ̀nù bíi méjì lọ òun náà ni àwọn náà ò ní rí nǹkan kan tí wọ́n tà mọ́ gbogbo àwọn tó gbé àtẹ̀mọ́bẹ́mọ́bẹ́ kalẹ̀ lágbolé ẹ gbàgbé pé peter lomi náà tí wọ́n ti ń rí oúnjẹ wọn nù ẹ wà lé wọn bọ́ọ̀ta nǹkan yan lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ ẹ bá lọ rí ṣe bẹ́ẹ̀ nígbà tí NLC chairman Benko tó ná ọmọ sọ̀rọ̀ ó sọ fún ilégbèmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn wípé ẹ bá NAFDAC sọ̀rọ̀ níbi tí wọ́n ti gbọ́ pé bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ka ìpèsè nǹkan manufacturing sector yóò tó di pò yẹn kẹ lórílẹ̀‐èdè yìí ṣẹ̀wárí ẹni tí í ṣe alága àánú ilé ìgbìmọ̀ asòfin ọ̀nàrẹ́bù olùdáìsí ẹ̀ lẹ́mìdé ó fún ọ lésì ó sì fi hàn lọ́kàn balẹ̀ pé gbogbo ohun tó bá wà ní ìkáwọ́ àwọn àwọn ó gbìyànjú láti bá ìjọba àpapọ̀ àwọn ọba wọn ní gbólóhùn papọ̀ bóyá ìjọba gbọ́. fine àwọn aláṣẹ NAFDAC ti fèsì sí ń tọ́ ọ̀ka wọn bíi pé wọ́n ń gbọ́ bó ṣe wọ́n ò jẹ́ òtútù ìgbóná gbòòrò ni. mọ̀mọ́ tí wọ́n fi takoko agbọ́n ni àjọ NAFDAC mm, ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ màmá yìí ti sọ̀rọ̀ sókè pé ẹ la lọ́rọ́ ẹ bá jẹ́ àṣàlàyé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ fúnra wa kó tó dìjàngbọ̀n kó tó dà á pọ̀n màmá mojísọ́lá adéyẹyẹ tí ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn aládàáni kan ní ìlú èkó ní àná ni wọ́n ṣàlàyé pé tọ̀ ìdí tí àwọn fi fi kélé gbé ìlànà mọ́ pèsè àwọn nǹkan mọ́ńbé mọ́ńbé tajútajú inú ọ̀rá pẹlẹbẹ òun náà ni ọ̀sẹ̀ yìí àdéhùn ti ń bẹ ńlẹ̀ láàrin àjọ NAFDAC àti àwọn iléeṣẹ́ tí ń pọn kínní ìbòde àwọn ti ládéhùn ọ̀rọ̀ àjọsọ tipẹ́tipẹ́ no be today o màmá ni ẹja fìyìn ńlẹ̀ mọ́ àwọn ń padà bọ̀ wá bá màmá ni ẹjẹ́ àsọyé tó ń ṣe òótọ́ ọ̀rọ̀ fúnra wa ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé pẹlẹbẹ inú ọ̀rá yìí ọ̀pọ̀ àwọn mọ̀jèṣí àtàwọn èwe wa ti ń bẹ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama ń tí wọ́n fi ń yọnu ṣe é lásìkò yìí òun nu ó ní ọ̀gá ilé ẹ̀kọ́ girama kan principal kan ní ń bá òun sọ̀rọ̀ ní bí ìjẹta ó wá ń sọ fún un pé ǹjẹ́ ẹ pé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama pẹlẹbẹ ni wọ́n mú wá sí ilé ìwé ní ìsìn ó ní àwọn máa ń já pẹlẹbẹ márùn-ún gbà lọ́wọ́ ọmọ ẹyọ kan. déédéé àpò ló màmá mojísọ́lá ní òṣèdédé àpò ìdí sì rèé tí àwọn fi mọ̀ pé àwọn ọmọ yẹn ó tètè máa rówó rà á àkọ́kọ́ wọ́n lè tètè dí pamọ́ ó ṣe déédé àpò tẹ́nikẹ́ni ò ní í funra ibi tó bá ń gbà wọ́n bá sì rí pé ilẹ̀ pa fírí wọ́n ó bọ́ sí kọ̀rọ̀ wọ́n ó ja wọ́n ó sì jó bàbá ni màmá yìí ní ẹ wájú àti bẹ̀ ṣé é e ṣe pé látòní la ti ń bọ̀ la àwọn ọmọ wa jẹ́ bó bá jẹ́ pé pẹlẹbẹ yìí oní fi ń yọnu lásìkò ìkẹ́kọ̀ọ́ nínú iléèwé ó láàrin pé ká wọ sùkúrù ní àárọ̀ ká sì máa relé lọ́sàn-án ọmọ ẹyọ kan ó ń já pẹlẹbẹ méje tí ó fi ń yọnu òní ẹ̀ wá wò bọ́mọ yìí bá ń dàgbà kó tó délé ẹ̀kọ́ gíga tí ò ti ní máa fín tí ò ti ní máa lá tí ò ti ní máa rún tí ò ti ní máa jo nǹkan míì tó yàtọ̀ sí pẹlẹbẹ hmm. ó ní náà sọnù o ó ní kẹ́sì máa wò ẹni tí ọba tẹ́tí kọ́gbọ́ ibi ọ̀rọ̀ ti ń sàn bọ̀ ni ó máa gbẹ̀bí ka orí ẹni tẹ́bi ọ̀tọ̀ sí ó ní ẹ wo àwọn iléeṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọnmú yìí àwa wọn pẹ̀lú NAFDAC àtàwọn la jókòó ní ọdún márùn-ún sẹ́yìn tá a sì jọ sọ̀rọ̀ pé bí kinní ṣe ń lọ yóò ba nǹkan jẹ́ o àwa jọ tọwọ́ bọ ìwé àdéhùn wípé àjọ NAFDAC yóò fòfin dè bọ́ba ya bọ́ba ya la sọ lọ́dún náà lọ́hùn láti bí ọdún márùn sẹ́yìn wọ́n sáyẹ̀nsì o bẹ́ẹ̀ bá ní ká gbé ìwé bóde ìwé táwọn iléeṣẹ́ tọrọ kàn yín tí wọ́n fọwọ́ sí pé ká mọ̀ rọra fòfin dè díẹ̀díẹ̀ àwọn máa dín ìpèsè rẹ̀ síta kù láàrin ọdún márùn-ún títí kìnìún tí kò fi ní wá sí ìta mọ́ ló fi jẹ́ pé ńgbà àsìkò àdéhùn sì tó ṣé wọ́n ti ya gbàgbé àdéhùn ọdún márùn-ún ni kẹwàá wo àwọn tí mẹ́nu àwọn nǹkan tajútajú tí mẹ́nu ògo ńláńlá àfòfin dè àwọn tajútajú mọ́ńbẹ́mọ́ńbẹ́ àti èyí tó tún pọ̀wọ́ le là ní kí kálukú kí wọ́n mọ̀ pèsè ẹ̀ mọ́ ẹ̀ẹ́ gbogbo bá a ṣe ń ṣàlàyé yìí náà ṣé wọ́n ní kò yí àwọn ni ọ̀dà màmá ní atọ́kùn tí ń ṣètò àtẹ̀yìn oníròyìn ẹbí àwa NAFDAC ṣe ṣe àfòfinde bíà ni àfòfinde bíà ṣe rí nǹkan amójúṣe bàìbàì hmm. ìwọ̀n rẹ̀ ti ń bẹ nínú bíà ó kéré sí ti tajútajú ìwọ̀n amósúnjúṣe bàìbàì five percent tàbí eight percent òun náà ní bẹ nínú bíà ẹ wá wo àwọn nǹkan pẹlẹbẹ pẹlẹbẹ thirty percent àbí forty percent àbí forty ní àwọn <laughs> àwọn èèyàn rọ luwe tí kìíní bá sì sarajọ tán ó ní tí ó tún bá dé hmm. ìròyìn yẹn ṣáà ń lọ pé hèhè ọlọ́run ọ̀wá gbani ojú ìwé ìkejìléní ogún page twenty two Vanguard fún tòní ni NAFDAC ti ń sọ̀rọ̀. ọ̀dà ẹgbẹ́ ìròyìn eléyìí kó tiẹ̀ kúrò ní gbogbo yìí tí ń horu tí ń horu látàtàárọ̀ yìí náà bóyá leléyìí ó horu bí ò bá sì horu náà ẹ̀sà gbà bí wọ́n ṣe kọ́ NSC e ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ máa fi kún owó oṣù àwọn òṣìṣẹ́ lọ́dọọdún okay. okay. Nigeria Labour Congress President Joe Ajero iná ni ó ti sọ wípé lọ́lẹ́yẹ ọ̀sọ́kà kíjọba tètè gbà táwọn sọ ìbí àbá kí wọ́n gbà wọlé o pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ààyè gba àfikún owó oṣù ní ọdọọdún fún àwọn òṣìṣẹ́ ọba ó sọ pé tí wọ́n bá ṣe eléyìí ó ní nítòótọ́ ni a mọ̀ pé ìjọba wọ́n mọ bí ìlú ṣe rí fún aráàlú nítorí pé nǹkan ọ̀wálẹ̀ gbogbo ẹ̀ iná ní gbẹnu sókè báyìí pẹ̀lú bí òfin ọ̀hún ṣe wá wà lọ́wọ́lọ́wọ́ wọ́n ní wọ́n sọ pé ààyè ń gbà kí àwọn òṣẹ́ wọn jọ fi kùnlùkùn pẹ̀lú ìjọba lórí owó oṣù tuntun ní ọdọọdún márùn márùn márùn ó ní àmọ́ ibi tí nǹkan ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí wọn ò gbọ́dọ̀ dúró di ọdún márùn o tí wọ́n bá dúró di ọdún márùn bí ìgbà tí wọ́n fẹ́ kíyà ọ̀jẹ̀ àwọn òṣìṣẹ́ pani ìgbà tí ó mọ̀ bá àwọn èèyàn kan ṣe ìpàdé náà ní ìjọ àjẹrò ló sọ wípé ó yẹ kí wọ́n tètè wá nǹkan ṣe sí òfin tó pé ọdún márùn márùn ni wọ́n máa fi kún owó àwọn òṣìṣẹ́ ọba ó ní sí ọdún márùn iná ni wọ́n fi kún bí ó ní eléyìí ká mọ̀wùlẹ̀ tanra wa jẹ kákú sọ pé lọ́dọọdún ni tí òfin ní pẹ́ tá a fi mọ̀ síra wa ń gbẹ́rẹ́ pàkọ́ pé ọ̀yà o àkókò ti tó bí ọdún bá ti dùn báyìí àmọ́ pé àárín nǹkan àjọ̀dún gbà lọ́dọ̀ ìjọba ni àjẹrò sọ wípé kọ̀tẹ́ àwọn òṣìṣẹ́ ọba lọ́rùn o pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ báyìí tó jẹ́ pé ìgbà tí ìjọba bá fẹ́ ronú nípa àfikún owó àwọn òṣìṣẹ́ ọba wọn ni yóò máa fakùnùnù yóò máa wọlé ni àmọ́ tó a jẹ́ pé tàwọn tọ́jà aláṣẹ tí ń bẹ lókè ni wọ́n ó tiẹ̀ ti mọ̀ gbà wọ́n tó kéde rẹ̀ ṣe ti aráàlú. wẹ̀dọ̀n hmm. èmi ò tiẹ̀ tí mo ti gbàgbé pé lẹ́ǹtì ti bẹ̀rẹ̀ lé ni àlẹ́ ah, ti ti bẹ̀rẹ̀ ó ah, sì ti jẹ́. mi ìjà kankan o mi ìjà ah. kankan o mi ìjà kankan mọ́ kéne kí wọ́n gbé yòókù síta mi ìjà kankan. ìwọ bá ń gbé kíní tó kù síta. tiẹ̀ mọ mojúmọ́ mọ́ra àwọn tí mo jẹ́ àwọn tí díákónì mi tí mo jẹ́ bàbá lé lórí. ìwọ kò gbọ́dọ̀ pa irọ́. ọmọ náà fọgbọ́n ṣe. ọ̀fọ̀gbọ́n lò. àwọn ẹ o lè bẹ̀rẹ̀ lẹ́ǹtì lọ́la. irọ́ mo ń gba lẹ́ǹtì báyìí ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ sáré. ètí ẹ̀ kàn sí sàpà àwọn èròjọ olúwẹ̀ wọ́n ń gbọ́ rédíò pé à bàbá jáwẹ̀ látàrọ̀ bàbá wa nínú olúwa bàbá wa nínú olúwa kí n pọ́bẹ́mù ẹ. kò sí pọ́bẹ́mù kankan o ọjọ́ àmọ̀ràn tí mo mi lé lórí. mo ní lẹ́ǹtì bẹ̀rẹ̀ lẹ́ni ayé òkè yá tajà. ọ̀dà ìgbà tá à ọmọ ní àwẹ̀ ńgbà kan ọ̀rọ̀ mi kan afẹ́ mọ̀ bí àwẹ̀ ẹ̀kọ́ lẹ́jẹ̀dẹ̀dẹ̀ ni o ọ̀adé wọ́n ti mi wọn ní e, e, kékeré ní mùsùlùmí ti kọ́ ọmọ ẹlẹ́sìn. bẹ́ẹ̀ ni àwa ni kò gba àwẹ̀ ìjọ náà ọwọ́ àgbà ó tóbi ọwọ́ aago méjìlá ní dájú <laughs> ṣé mo lè mu omi àmọ́ ah. ah, ló lè mu kò ní òní jẹ́ ọ̀pọ̀ ni kódà pa ò lè jẹ oúnjẹ kékeré kékeré má jẹ ọ̀pọ̀ torí bẹ́ẹ̀ bá lọ gbà lẹ́ẹ̀kan náà ọlọ́mọdé olúwe orókùn. àjà balẹ̀. ìyá ìkókó àmọ́ kó ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn ajínyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni gbẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo gbẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. <laughs> àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ eh mo sọ láyọ̀ o fẹ́rẹ̀ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yìn aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ Abiamu? Christ Apostolic Church World Evangelistic Outreach gbẹdẹ. ìsọjí ọdọọdún twenty twenty four tí a pe àkọlé rẹ̀ ní agbára tí kò ní àfiwé Éfésù orí kìíní ẹsẹ̀ kọkàndínlógún bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹtàdínlógún di ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún twenty twenty four àkànṣe àdúrà òwúrọ̀ aago mẹ́sàn-án sí méjìlá ọ̀sán àkànṣe àdúrà ọ̀sán aago mẹ́rin sí méjì àṣálẹ́ ìpàdé iná mímọ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run àti òṣìṣẹ́ ọjọ́ karùndínlógún bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ìṣòro alágbára ní ọjọ́ kẹtàlélógún bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àṣálẹ́ di òwúrọ̀ ní orí òkè babalọ́lá odò wá ní ìpínlẹ̀ Kwara àwọn akọrin ẹ̀mí evangelist j adélakùn ayẹwa international lady evangelist bọ́lá rẹ̀ sade taiwo bọ́lá discovery títí ààrẹ tolú adélẹ́gàn àti akọrin àpapọ̀ ẹkùn babájídé níbi tí bàbá wa wòlíì ezekiah olúbóyè ọládèjì ajíire àgbà fún ìjọ àpọ́sẹ́lì ti kristi ní nàìjíríà àti lókè òkun yóò máa tipasẹ̀ mímọ́ ọlọ́run fi ọ̀rọ̀ ọlọ́run sí ogun ayé rẹ nídìí olùṣọ́ àgùntàn ẹ̀sùn ajá balẹ̀. ajá balẹ̀. gbogbo èèyàn ti ń dáwọ́ dùnú ọjọ́ bí pẹ̀lú màmá wa archbishop bishop dorcas siyanbọ́lá ọláníyì màmá àgbàlá daniel church nílùú ìbàdàn màmá pé àádọ́rùn ọdún lókè pẹ̀ ninety years àwọn èèyàn wá ń gbaládùra kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó dákun kó fún màmá lẹ́mìí gígùn sí pẹ̀lú àlàáfíà tó péye tó ń ti gbogbo ọmọ àtàwọn ọmọ ọmọ àwọn tí wọ́n ń kí màmá kú oríire ọjọ́ bí ni elder àti dickness aa ẹ̀fúwà pé àti gbogbo mọ̀lẹ́bí wọn Deacon S.O. Adékúnlé àti gbogbo mọ̀lẹ́bí wọn Deacon àti Deaconess Johnson tó ń ti àwọn mọ̀lẹ́bí wọn ADC adult choir headquarter àti ìyá ìwé ADC headquarter lójúpọ̀nà àti súnmọ́ wa pẹ́kípẹ́kí níkànnì fresh fm láti pa gbogbo ẹ̀ pọ̀ sójú kan sórí àtẹ fresh fm nàìjíríà tó o bá ṣe àti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ android tábílẹ̀tì kọjá lọ sí google play store àti ios kó o sì tẹ fresh fm nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kan ni ó gbé àtẹ fresh fm wá fún ọ tẹ̀ka sórí rẹ̀ kó o sì gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn èyí tẹ̀lé àwọn ìlànà àtẹ̀lé tó bá gbé bó ṣe ń gba fresh fm nàìjíríà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o lè gbọ́ wa tàbí wò wá lóòrèkóòrè níbikíbi níbàwọn ètò wa ṣe ń lọ lọ́wọ́ tó fi mọ́ bíbá wa dá ọ̀rẹ́ papọ̀ lórí facebook twitter àti instagram pẹ̀lú lílẹ̀tọ̀ sáwọn ìròyìn yàjóyàjó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n agbàfọ̀ yípo ọjọ́. ajá balẹ̀. dídùn dídùn ni ìrántí olódodo à ń fàsìkò yìí kéde ètò ìsìnkú màmá wa dickness ọlákẹ́hìndé owó ẹ̀yẹ ní ọ̀gíní friday ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 2024 tá wà yìí ó funeral service nílé màmá tó wà ní number one zone two road six araromi street Abaremo extension omiadi onílùú ìbàdàn ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ kọ́lọ́hún ọba láàánú kó jẹ́ kí ẹ̀yìn màmá kó dára àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ni wọ́n ń kéde lórúkọ gbogbo ẹbí. ajá balẹ̀. ajá balẹ̀. àwọn aráàlú ní Zamfara wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọminú tarapòrò sọ̀rọ̀ sígboro pé àwọn karambani bandibandi bandi àlò tí wọ́n ń pè ní banditi tí wọ́n ń yabo agboolé wọn níbi gbogbo tí wọ́n ń kó wọn lóbìn wọ́n ní wọ́n mọ̀ tí ń bá àwọn obìnrin àwọn fi tipátipá lájọṣepọ̀ ní Zamfara ìròyìn amúnú ẹni ṣe bákanbákan yìí òun náà ní bẹ gàdàgbà gàdàgbà ní ọkọ síta gbangba ìwé ìròyìn Vanguard fún tòní wọ́n ní àwọn fẹ́ kí ìjọba ó tètè gbé ìgbésẹ̀ pápápá káwọn ẹhànnà tí wọ́n ń ṣèlú ṣìbáṣìbò yìí kí wọ́n má a sọ ìlú àwọn àtàwọn obìnrin àwọn di apẹ̀rẹ̀ àjàṣẹ́ kí ìjọba ó tó wá nǹkan ṣe sí i wọ́n ní wọ́n ń fẹ́ kí ìjọba ó kéde nǹkan ọ̀fararọ lẹ́ka ètò ààbò ẹgbẹ́ amòfin ní nàìjíríà náà fẹnu kún NBA sọ fún Tinubu pé ẹ jẹ́ á kéde nǹkan ọ̀fararọ lẹ́ka ààbò state of emergency lórí insecurity ìròyìn yẹn pọ̀ wọn kà á díẹ̀ mọ mẹ́nu ń bẹ̀ torí yín ni o. ìròyìn lẹ́gbẹ̀ẹ́ bákan ní eléyìí níbi tí wọ́n ti ṣe ọ̀rọ̀ nínú ìwé ìròyìn ti The Nation wọ́n ní gbogbo bíbí tá a bára wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kì í ṣe pé ààrẹ ló kọ́ àdà o òun kọ́ lọ sọ á síbi tá a wà o wọ́n ṣùgbọ́n ojúṣe rẹ̀ ni láti mú wa kúò nínú ipò tá a wà yìí bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n bi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa. wọ́n ní bá a ti dà yìí o Tinubu kọ́ sọ wá dà bá a ti dà. Ah. wọ́n ní àmọ́ ojúṣe ẹ̀ ni kó mú a kúrò ní bá a ti dà yìí bẹ́ẹ̀ wá ni àbí bẹ́ẹ̀ kọ́. tá yín o <laughs> ah, ṣé wọ́n kọ́ bíi lẹ́bẹ̀ẹ́bá kò sí rọ́ńbẹ́ ṣé àmọ́ yorùbá ẹ̀yin náà lè mọ̀ pé ẹni ọba pa lọ́wọ́ ẹ̀ <laughs> ẹni ọba káwọ́ dín nǹkan láàs hmm. <laughs> ni wọ́n ti béèrè ọ̀rọ̀. ó ti ka ìròyìn hmm. ti. Mm àwọn parliamentarians wa àwọn asòfin wa tí a ní sixty nù three sixty. Mm, ok ok ìjọba àpapọ̀ náà tó ti sọ nínú ìwé ìròyìn Nigeria Tribune wípé àwọn ó kó àwọn nǹkan oúnjẹ oníhóró bọ́ síta forty two thousand grains free wọ́n ní lọ́fẹ̀ẹ́ ni yọ̀ọ̀dẹ ọwọ́ gbogbo ó sì rẹ́rìn wọ́n káròyìn ọwọ́ rẹ́rìn. ọ̀rẹ́ nìkan tí ó fi ah. sórí Facebook ni ìròyìn oníkóró yìí ó ní àà bí a bá sì sọ pa ní food crisis ní nàìjíríà ìjọba àpapọ̀ wọn ó sì kó nǹkan oníkóró wọn ó sì kó sí tàbí ọkà bàbà bíi jéró ó ní sẹ́yẹ ilé lọ́mọ nàìjíríà ni ah, <laughs> òun fi dáwàdà ń tiẹ̀ ni. Eh, ok bí n ta bá ń jẹ tó bá sọ wọn n ta èyí jẹ tó lọ wọn ṣàfihàn náà ni àbí o ò tí ì mú kókó láàárọ̀ yìí ni. ẹ eh, máa padà mú. ọmọ kókó mm. lè e sínú. ìyá ò tí ẹ ní ìyẹn dalẹ ìyẹn dalẹ mọ kò ọ̀rọ̀ sí mi eh, lẹ́nu mò ń gbàwẹ̀ o. Eh, wọn wá kó jéró bòde olóòní wọn kò jéró láì sádìẹ láì sódèrè kókò láì sódèrè kókò ok o. ọlọ́kùn sànú. ẹ eh, lórí bí o ṣe ṣe ètò ààbò dáadáa lórílẹ̀‐èdè nàìjíríà yìí ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ yorùbá ibà gani adams ní ìjẹta ó kọ ìwé sí àwọn gómìnà gómìnà ní ìpínlẹ̀ ìwọ̀ oòrùn mm, ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó àlẹ́ káàrọ̀ àjíire àti àwọn akẹgbẹ́ ẹ̀ ní ìpínlẹ̀ Kwara àti Kogi wípé ẹ mọ̀jà àwòrán kódà lára àwé òun ó fi kan sọwọ́ sí Ọọ̀ni tìlẹ́fẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ó sì pè wọ́n sí bí nǹkan ṣe ń lọ báyìí nílẹ̀ Yorùbá wípé àwí káyà kágbógun ti àwọn tí ń gbógun ti wá bí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá fi fún wa ní àkámọ́ yóò burú o hmm. Ìbà Gani Adams nínú ìwé tó kọ wípé ilẹ̀ Yorùbá kàn jàngbọ̀n wàhálà dé ẹ mọ́ wòran o iná ló fi ránṣẹ́ sí àwọn gómìnà gómìnà yìí tó ṣe àlàyé pé ẹ̀mí òkùnkùn ti wọ ilẹ̀ káàrọ̀ àjíire bí ó sì ní yóò ju bíi mílíọ̀nù náà gọ́ta àwa tájẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tá à ń gbé níbẹ̀ lọ́ọ́lọ́ọ́ báyìí ó ní bá a bá wà ń wòran kí ni a ní kó ṣẹlẹ̀ sí àwa tá a wà ń bẹ̀ láyìí sì jẹ́ pé ajé oníjàngbọ̀n ṣùgbọ́n tí ìjàngbọ̀n ti ń kànlẹ̀kùn wa níjòjúmọ́ ó láti Èkìtì lọ sí ìpínlẹ̀ Kwara ó ní ọba mẹ́ta ni wọ́n ti pa ní ìfọ̀nàfọ̀sù ìbọn ni wọ́n fi rán ẹ̀mí wọn lọ sí ọ̀run alákeje alára ti ara ti ọlọ́run ọba tó kó yọ ní èkìtì ó ṣàlàyé nǹkan tí ojú rí àti gbogbo wàhálà tí wọ́n bá wọn wọ́ kó tó di pé ọlọ́run kò yọ níbẹ̀ ó ní kò ṣẹlẹ̀ rí nínú tàn nílẹ̀ káàró àjírẹ́bí pé wọ́n pa ọba kan kámọ́tì sọ pé ọba mẹ́ta láàrin ọjọ́ mẹ́rin sí ara wọn ó ní dájú aká nǹkan míì ti gbẹ̀bùrú wọlé nílẹ̀ káàrọ̀ àjíire bí hmm. a sì gbọ́dọ̀ wòran ó ní gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ àwọn bàbá aláwa bí wọ́n ti ṣe ó ní a gbọ́dọ̀ gbà kí nǹkan báyìí kó wọlé sí wa lára o ó ní ká sì wá ọ̀nà tá a gbà tá a fi dojú kọ nítorí ogun tí bá ń bọ̀ wá kani mọ́lé ọ̀nà làákò àmọ́ nǹkan mọ́ bọ ó ti dé gangan sí ọ̀dọ̀ wa ni sáà wá gbọ́dọ̀ sùn ká di ojú méjèèjì ni hmm. ó ní gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé ọ̀nà kárí dájú o wípé àpara wa lára a sì gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti lè ja ogun yìí lógun àjàyè náà ni o ó ní àwọn tí ń bọ̀ agbógun wa ká àmọ́lé wọ́n yẹ sára lu òkèrè ebo orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n ti ń bọ̀ ó ní bá a sọ pé ó ní ọwọ́ tí wọ́n gbé wọ́n dàbí ti Adolf Hitler ogun etila nígbà tá a jagun ẹlẹ́ẹ̀kejì ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ibi ọ̀rọ̀ wa dé dúró báyìí à òun kàkú ni ò ní wòran ìdínú tóun fi ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà gómìnà àti àwọn ọba àlàyé pàápàá ọ̀ọ́ni ìrìṣà wípé ẹ̀rù ọba àwa o ẹ̀rù ọba àwa o wípé kí agbódojúkọ wọn o ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń lọ sínú oko wọn ò lè lọ nú oko ẹni ọba fẹ́ mú nǹkan ní ìlú òdìkejì kò lè lọ síbẹ̀ mọ́ ẹgbọ́n ìbò lọ́wọ́ á ká wa mọ́ yìí lórílẹ̀‐èdè wa ní ilẹ̀ káàrọ̀ àjíire ó lóun pe ìpàdé pẹ̀lú àwọn gómìnà gómìnà yìí àti àwọn tó wà ní ẹ̀ka ètò ààbò náà wípé ibi tọ́rọ̀ dé dúró báyìí nǹkan tí ọ̀fẹ́ ká gbélé ayé ẹ jẹ́ káwa náà ká gbógun tì í ká sì má fi ọwọ́ ẹ̀rẹ̀ tẹ́ntẹ́ ká má fi mú o ó ṣàlàyé wípé yàtọ̀ sí Oodua People's Congress OPC léyìí tí àwọn náà wọ́n ti dúró gbagbagba ó ní àwọn òjìláńtẹ́ àtàwọn yòókù náà ní àwọn abúlé àti àwọn ìlú ká kèsè wọn ká sì fún wọn ní gbogbo àwọn àtìlẹ́yìn léyìí tọ́tọ́ àti ntọ́yẹ kí wọ́n lè bá a ṣe iṣẹ́ èyí tí ń bẹ́ńlẹ̀ yìí torí béèyàn bá wòran bá bá dákẹ́ tára rẹ̀ yóò bá dákẹ́ ọ̀ ibà Gani Adams ó ní èèmọ̀ ti wọlẹ̀ sí ilẹ̀ Yorùbá a sì gbọ́dọ̀ fi ọwọ́ lẹ́rán. Hmm. Báyọ̀ Adélábù ní pẹ̀lú bí eh, nǹkan ṣe ń ṣe lẹ́ka ìpèsè iná ọba lẹ́ka nǹkan àmúṣagbára bákan náà <laughs> ó ní sọ́bsidì tí ìjọba àpapọ̀ ń san lórí ẹlẹtírísítì ti di three trillion báyìí o eh, ok mò ń bọ̀ lórí ibẹ̀ ẹ̀yìn àjọ tí wọ́n gbé kalẹ̀ láti máa ṣèrántí Muritala Muhammed Abolade hmm. foundation kan ló kọ Muritala Muhammed ti sọ pé ṣé Tinubu ò ní lọ rèé yá àwọn àìdíà kan nínú ìlànà tí Muritala tó fi ṣèjọba nígbà náà ṣá kó ṣàmúlò rẹ̀ lásìkò yìí torí bí nǹkan ṣe ń lọ yìí <laughs> àfàìmọ̀ àfàìmọ̀ kí what ńṣe ni wọ́n ti rán àwọn ọmọ Nàìjíríà létí pé ṣáàrántí ṣáàgbàgbé ṣáàgbàgbé ṣáàrántí ṣá ńgbà tí olórí ìjọba ológun tí ó ti rèwàlẹ̀ àṣà báyìí Muritala Muhammed tó ń ṣèjọba ní Nàìjíríà tọ́básanjọ́ fi jẹ́ gbàkejì rẹ̀ ń ṣe é gbàgbé bí ìlú ṣe rí tí ohun rere gbogbo sùn wá bọ̀ tí ayé dáadé tán tí ìdẹ̀kùn àti ìdẹ̀rùn tọ́ba aráàlú gbà wọ́n ní nígbà náà èyàn ti mọ̀ pé akọni ọkùnrin ní ìṣèjọba ti ń bẹ lórí ìtẹ́ Muritala Muhammed nìyẹn wọ́n ní ó rí i dájú wípé ó pa kìtì mọ́lẹ̀ roko mọ́ ètò ọrọ̀ ajé Nàìjíríà ètò ọrọ̀ ajé Nàìjíríà sì jọjú lábẹ́ ìjọba Muritala Muhammed nǹkan amáyédẹrùn ó nítumọ̀ gbáà lábẹ́ Muritala Muhammed wọ́n ní Muritala Muhammed ó gbógun ti wà àbàjẹ́ àti àjẹrákábá ìjẹkújẹ táwọn èèyàn máa ń jẹun tẹ́ ń pè ní corruption wọ́n ní kò sáàyè rádaràda ìyàwó lábẹ́ Muritala Muhammed wọ́n ní láàrin ọdún 1975 sí ọdún 1976 ìṣèjọba lọ o ìṣèjọba lọ o àmọ́ gbogbo ire gbogbo tí Muritala mú wá nígbà náà wọn ò jẹ́ ọpẹ́ tí wọ́n fi gẹ́mi rẹ̀ kúrú ọ̀sán ọ̀gán ayé ẹ̀ ni wọ́n ní wọ́n dẹ̀mí rẹ̀ légbodò ní jímọ̀ burúkú kan ọjọ́ ọmọ ní gbàgbé ṣẹ̀rántí ṣẹ̀gbàgbé ṣẹ̀gbàgbé ṣẹ̀rántí ìṣẹ̀lẹ̀ burúkú tí àṣetánì ran buka sukadimka láti lọ rèé gbẹ̀mí olórí orílẹ̀-èdè nàìjíríà ń gbà náà láti gbà náà látún ti bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́bọ̀lọ́bọ̀ yìí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún Murtala Muhammed Foundation òun náà ni ó sọ̀rọ̀ yìí fáwọn oníròyìn Muhammed Oyèbọ̀dé ló kọ ẹ̀ ó ní ẹ̀ wá bá ń sọ fún Tinubu wípé bóyá òun náà ó rí àwọn àìdíà kọ̀ọ̀kan yá nínú ìlànà tí Murtala fi ṣèjọba Nàìjíríà tí gbogbo ayé ń pàtẹ́wọ́ fún tí ohun gbogbo tó sì múnú aráàlú dùn gbà náà ìròyìn yẹn pọ̀ o mọ̀ọ́ká díẹ̀ torí pé ọjọ́ ń lọ tó tu àrèrè kékulé ó gbọ́ kó sọ fún toko kádà kóró fún òbẹ̀ èdè láti sọ fún gbogbo ẹni tó ní ilẹ̀ tàbí tí a fún ní ilẹ̀ lábẹ́ ètò tí Ìbàdàn local government property company tó wà ní olómi olóǹde Olúyọ̀lé local government Ìbàdàn láti lọ gbé ìgbésẹ̀ ìdàgbàsókè lórí àwọn ilẹ̀ wọn láàrin ọjọ́ méje péré kí ẹ sì lọ ṣe àfihàn ìwé tí ẹ fi sọ owó àyè náà láàrin àkókò yìí kẹ má bàa pàdánù àyè yín o ẹ jọ̀wọ́ ẹ kàn sí olóléeṣẹ́ wa tó wà ní town planning building ìlú Ìbàdàn ìsórí nọ́mbà yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three three seven nine five six zero eight olùkéde ìgbìmọ̀ ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí. operation seven seven seven ìṣelógo twenty twenty four ọlọ́run emmanuel kẹ́hìndé àkàndé lọ́dún yìí o ó máa yà ọ́ lẹ́nu sí rere. iṣẹ́ àmàdíyanu ọlọ́kọ̀ọ́jọ́ kejì ń ṣe láti ọ̀sẹ̀ àkọ́kọ́ láàrin ọ̀sẹ̀ méje ìsà. ẹ̀rí ẹ̀ka ìmúyẹ ti lọ sálálú. ìpàdé agbára yẹn ìṣẹ̀lẹ̀ ogun ti twenty twenty four parí la. ọlọ́runláyé wòlíì emmanuel kẹ́ndé akẹ́ndé bàbá kíkẹ́ ọ̀rọ̀ kan. ó ní ìyanu sí kò ńlẹ̀. ìwọ ní darapọ̀ lọ sẹ́yìn. lọ́jọ́ sunday. aago mẹ́fà ìdájí ní kùtùkùtù. ọjọ́ wednesday. aago mẹ́sàn òwúrọ̀ nìyẹn. ìṣòro ní friday. tọ́bẹ̀ wá di lọ́jọ́ sunday eighteen february. tí ìpàdé agbára yìí máa parí. àwọn ọlọ́run máa kẹ́ gbogbo èèyàn. bẹ́ẹ̀ wẹ̀ jẹ́wẹ̀ mú máa wà lọ́jọ́ yẹn fún ìdúpẹ́. gbogbo ọ̀pọ̀ arúgbó àtàwọn tó kù díẹ̀ káàtó fún. Tó máa gba oúnjẹ tuntun lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ Sunday eighteen February. Bẹ́ẹ̀ làwọn ọkọ ọlọ́run àlàyé. Wọ́n máa sọ tẹ́lẹ̀. Tí bàbá àti màmá kíkí ọ̀rọ̀ kan. Prophetess Dupa pẹ̀lú Prophet Emmanuel Kendi Akande JP. Wọ́n máa súre tó àánú wọn máa ṣọ àṣepé. Láti ìgboro tàbí express. Olómi Akademi ní ká máa bọ̀ láti bẹ́ẹ̀ ní kẹ́tí pé ọ̀kadà fatusi. Christ people pastor. Unspeakable message. Ó fẹ́ yọ̀ǹda ìyanu tó ṣòro gbàgbọ́ fún gbogbo èèyàn. Àjààbalẹ̀. wá rí aago correct aago ọ̀ correct. kí n sá dìde mo ní àsìkò tá a dìde rè ìjọba ń bẹ lẹ́yìn wa. ò lè bá mi sọ̀rọ̀ sí. a rí ìjọba odidi wa dé tá a bá bò ó ṣẹ́jú kan kọ́. àjà yòpa àjà yòpa àjà yòpa mọ́tò pa wèrè sísàlẹ̀ mo ti ẹ̀rù pé ó gbẹnu sí etí mi pé pé wọ́n ti gbé owó kan báàgì owó kan síbi kan. wọ́n ilé mi ti bọ́tẹ̀ aṣọ sí ọ létí kí ló dáwọn èyí ẹ ẹ ríbi tí wọ́n sọ pé wọ́n ti owó kan hù níbì kan o. báyọ̀ fàlékè o abọ́ládé o ẹ wá bá wa kọ́fà rẹ o káwo o gbàgbé pọfólíò kan kìkìdá dọ́là ni o wọn ní sọ báwọn. àwọn ti pa wọn kàgẹ́ lóore ọkọ̀ ọkọ̀ lu wèrè ní. ọ̀dà o ẹ̀yìn èèyàn náà ni o. bẹ́ẹ̀ ni ọlọ́run